o karabu tó o tó tó o yára búrúbúrúbúrú ó kúrò búrúbúrúbúrú gbogbo àwọn oríṣiríṣi. ṣé àwọn kan máa ń sọ láti fi sàkámà gé àwọn. èmi ah, owó orí mi wọlé ni. Hmm, ẹ̀mí ló bá wọnú ẹ̀mí gbá. sẹ́ńtẹ̀ bá kúnú ẹ̀mí ẹ̀ hmm. ní láti máa mi kẹ́tọ́ kí. èyí ní láti máa mi kẹ́tọ́ kí. àwọn tí o máa tó ẹ tí o ti máa tó ọ̀nà ẹ̀mí ni ẹ tí o ti máa tó ọ̀nà ẹ̀mí ni ẹnìkan kan mi dá di ọlẹ́ tí ì ọ̀rọ̀ tí mo sọ fún ọmọ tí kí lẹ́fọ̀n ó ní mọ fèrè fọ kí máa kí máa kú. ó yẹ kẹ́ ẹ̀ fọwọ́ gbàgbé pẹ̀lú agbára àtẹ̀sí ìgbẹ́ni ìlú ní kíní jẹ́lì níbo lélẹ̀ ọ̀pá. èlì gidi àbíké porúkọ jésù kìnà kìnà sọ lára kí gbogbo ayé ọsẹ. wọn á ní ọlọ́run ọ̀sọ́fà ó wọn á rànjú wọn. ọlọ́run babalọ́lá o. ọlọ́run babalọ́lá ọlọ́run rímọlẹ́dẹ́ o. ẹjẹ́ bàbá ò sinmi bí wọ́n wà ẹ̀yin náà lẹ̀ ọ̀ráyé gbé tán ìlọ ẹ̀dùn ó sinmi ẹ̀ máa gbọ́ ẹ lọ béèrè pàtàn babalọ́lá ọlọ́run ta ní pè nígbà àti wọn ṣe wòlíò sígbà àti wọn ìwà ẹ lọ béèrè lọ sọfà pé ọlọ́run ta ní ń pè nígbà tiẹ̀ orímọládé tó sínú ọgbọ́n ọlọ́run ta ní ń pè nígbà tiẹ̀. àsìkò adaka máa fún ọkọ wòlíì gbàdúrà ṣe é orúkọ wòlíì ọlọ́run bá orúkọ wòlíì ọlọ́run àìkọ́rẹ́ wò. olùrọ̀rọ̀ ẹnìkan tó wá bí dọ́kàn tí ń dùn mọ́lẹ́ o ti ṣe mistake o ti ṣàdó àgbà òkú bí mo ti yí àlọ́ ọmọ lọ gbé ọmọ lọ gbé ògo rẹ yọ padà fún kọ ọmọ ni ẹ mọ forúkọ tèmi gbàdúrà àwọn wòlíì tán ni ẹ mọ fún kọ àwọn gbàdúrà ẹ bí wọn léèrè pé wọn ti rí i áńgẹ́lì lọ sọ orúkọ ọkùnrin tó nígbà bẹ́ẹ̀ sáńgẹ́lì lọ sọ áńgẹ́lì lọ sọ orúkọ pàṣọ fún yìí áńgẹ́lì lọ sọ orúkọ rúbẹ́ẹ̀lì àbàdébóyè àwọn bàbá yẹn ó dá mi lójú pé jésù àwọn ti sọ orúkọ gbà mí torí ńgbà yẹn òṣàṣìn rẹ ńgbà bí wọn. àwọn náà dàgbà kan mú di gbẹgbà jésù. bẹ́ẹ̀ náà orúkọ yẹn lára fi ń gbàdúrà ó sì bára wọn. orúkọ jésù nìkan ló lágbára tó máa ń jẹ bíi dán tí ó jẹ wàràwàrà kì í sọ́sẹ́ kì í sòróró kì í ṣe pàfúmù kì í ṣe gbogbo àwọn nǹkan pàtíríàsì tán lálágbé ní ẹ̀bùn ríran ìṣe nǹkan tó jẹ́ bàríà báwo yẹn ṣe máa ń kà sí irú èmi bẹ́ẹ̀ ni irú èmi mi ò ka ẹ̀bùn ríran kan sí ní tí mo kà sí ni pé ìjòlótọ́ mi sí ọlọ́run àti bí mo ṣe ń bọ́ lọ́rùn rìn téèyàn bá ríran sí tó rọ́jẹjẹ sí jésù lánàá ìyẹn kọ́ ni solúsàn pé ká má fọ. ìyẹn kọ́ ni solution àwọn kan máa fọ tomati ń jẹsẹ fọlọ́wọ́ yes daddy yes daddy yes daddy kò ṣe ń ṣe yẹn ó máa múnú òléèké dùn ni wàjọ́ máa tẹ̀síwájú wọ́n dẹ̀ máa gbọ́ and then ẹ ti ń wòjì nǹkan òjijì yọ wà wà kúwà yóò rere kúrò many people ogun tó gbé lọ bá wòlíì kékeré ni wà á di ńlá rù tí church bá wà lówó kò yẹ ká dá school ẹ̀ nítorí business ọ̀yà dálẹ̀ nítorí ọmọ aláìní ní church nítorí adálẹ̀ fún un ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ lẹ́nu tó bá ń jẹ lójú oorun kò sí bó o fẹ́ balance ẹ̀ tẹ̀ ò lè balance ìkejì o ò lè rógòlò hmm. tó bá ní ìbálòpọ̀ lójú oorun ọmọ yọ ṣùgbọ́n gbogbo gbà ni. Yorùbá Gidi TV. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ìyẹn wa yíká gbogbo àgbáyé ọdẹ odòbí ẹ̀yin lè yan wa àwa lè yan yín ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá jẹ́ tẹni kì í wètò ẹni Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV rèé ẹjá tó máa yẹ àwọn ọ̀rọ̀ kan wò fún gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn ẹ farabalẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ni sọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ tí ó ṣàyí ẹni láǹfààní ńlá tó fẹ́ mú wá fún gbogbo ẹ̀yin èèyàn wa bàbá wòlíì àwọn ìrírí yín kan wà tẹ́ ẹ máa sọ àwọn kan wà tẹ́ ẹ sọ dé àwọn páàbì kan tèmi ti gbọ́rí lábẹ́lẹ̀ lára ẹ̀ ni wọ́n fẹ́ẹ́ kẹ́ ẹ ṣàmúlò káwọn èèyàn lè jàǹfààní nínú ẹ̀ lórí ètò yìí lónìí àti pé káwọn lọ́balọ́ba wa tí wọ́n fẹ́ jọba ṣé ó ṣeé ṣe fún pásítọ̀ pásítọ̀ ọ̀dọ́ kó di ọba ṣé ó yẹ bẹ́ẹ̀ níbàámu pẹ̀lú ìlànà bíbélì àtàwọn ìbéèrè míì ní ń bọ̀ lórí ètò yìí ìdí nìyẹn tẹ́ ẹ fi gbọ́dọ̀ farabalẹ̀ láti wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin ẹ wá máa ṣíà fídíò yìí kó rìn jìnnà kí ọ̀pọ̀ èèyàn lè jàǹfààní ń bẹ̀ lára ẹ̀ ní àgádágodo tí wọ́n fi máa ti àwọn ọmọ ológo táwọn wòlíì náà tún máa fi ti àwọn èèyàn tí wọ́n bá ń wá ojútùú sí ṣòro wọn gbogbo ẹ̀ la fẹ́ gbọ́rọ̀ ń pa ẹ̀ mo sì mọ̀ pé ìhà tó kọ sí wòlíì n ó jẹ́ ká gbọ́ bóyá àwọn èèyàn tó ń rẹ́ kọ̀ọ̀kan nú ẹ̀ ẹ ṣáà farabalẹ̀ láti máa bẹ́ tó bọ̀ wòlíì Reuben àìkọ̀rẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹkúṣe olóòtú àkójọ mẹ́ta dọkàn pẹ̀lú ẹpẹlẹ. ẹ bá ń dákọ yín fáwọn èèyàn wa. orúkọ mi ni wòlíì rúbẹ̀ ní akọrẹ láti lè sẹ́nusẹ́ cccc òkèrapadà Paris tí gbogbo àwọn èèyàn máa ń pè ní sẹlẹ gospel a wà ní apẹtẹ ní adé ọ̀sùn sojú nílùú Ìbàdàn mo kí gbogbo akábọ̀ sí. Si orí ètò yìí mo gbàdúrà pé àánú ọlọ́run yóò ṣàwárí wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni akọlùkọgbà máa ń wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn and then ìpèníjà tí a ní lónìí ni pé ẹ̀sìn kò bára mu ẹ̀mú ń sọ nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì pé ìlànà ẹ̀sìn kò jọra wọn tó hmm. bí táyé ṣe ṣe kẹ́hìndínlẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ bí kàìndé ṣe ṣe táìlì wọn ṣe bẹ́ẹ̀ bákan náà ni ìdòwú tàbí àlàbá tàbí dògbé ló lè má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí ó dá mi lójú ni pé ẹyọ kan ni bíbélì ẹyọ kan ni ọ̀rọ̀ ọlọ́run because ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lénìí ẹ a gbé nǹkan lórí lọ́nà òdì ẹ ọ̀pọ̀lọpọ̀ wòlíì pásọ̀ evangelist tàbí oyè kóyè tí ariamu apẹ̀rẹ̀ wa tàbí tí wọ́n sọ wá tàbí tá a sọra wa àásò gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí tó yẹ kó yẹ ká tan ìmọ́lẹ̀ sí lénìí ẹ nígbà tí wọ́n bá ń sọ nípa bíbélì bíbélì ní ń ṣàkóso gbogbo ènìyàn ọ̀kan ní bíbélì ọtí wọn á mọ yà wá lẹ́nu lónìí pé gbogbo nǹkan tá a wá ń ṣe lónìí lórí ọ̀rọ̀ bíbélì kò bára mu ìṣe ìwà wa ìgbé ayé wa bá a ṣe ń ronú àti bá a ṣe ń ní ìgbékalẹ̀ nǹkan ẹ̀dá kí ló wá fà á tó jẹ́ pé àwọn adájú jí o oríṣiríṣi àtàwọn ṣọ́ọ̀ṣì oríṣiríṣi àwọn kan ní eléyìí ló tọ̀nà o ká máa ṣe o àwọn ìjọ kan ní hàn kò dáa bẹ́ẹ̀ eléyìí ni ẹ máa ṣe tó ń yàtọ̀ ìyẹn ní ìkejì kí ló fà á àwọn èèyàn ti ń sá ṣọ́ọ̀ṣì o. Hmm. ẹ ṣe olóòtú ṣe rí nígbàkigbà tí a bá wo bíbélì nípa ìjọ ìjẹ́wọ́ pétérù la ìjọ lé ìjẹ́wọ́ òtítọ́ ta ni àwọn èèyàn ń fi ọmọ èèyàn pè àwọn ọmọ èèyàn sọ pé wọ́n fi Jésù pè Èlíjà àwọn kan ní wọ́n fi ń pè Mósè ó wá ní ta ni ẹ̀yin pẹ̀lú mi pè ibẹ̀ ni Pétérù akọni onígbàgbọ́ ọmọ ẹ̀yìn tó tọ́ tó dúró ní òtítọ́ ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé Jésù ìwọ ni ọmọ Ọlọ́run alààyè orí ìjẹ́wọ́ tí pétérù sọnù òtítọ́ yìí òun àkọjọ lé ìkíní ìjọ ti yà kúrò lórí òtítọ́ òtítọ́ bíbélì òtítọ́ ìsọdòmìnira tàbí òtítọ́ ìgbékalẹ̀ ìwé mímọ́ ìjọ agbékalẹ̀ fún ète kan ète tá a gbé kalẹ̀ ni pé kó jẹ́ ìgbàlà àti ìtúsílẹ̀ àti ìdáàdì fún gbogbo àwọn tí ayé yọ lẹ́nu agbẹjọ kalẹ̀ fún àwọn ènìyàn tí ayé ń pọ́n lójú agbé ìjọkalẹ̀ fún àwọn èèyàn tí wọ́n fẹ́ sá wọlé tán ríbi ríbi ẹni bá wọn wà nínú ààbò ṣùgbọ́n lónìí ìjọ ò rí bẹ́ẹ̀ mọ́ kí ló fà á tí ìjọ òfin rí bẹ́ẹ̀ ni pé a ṣàkíyèsí pé àwọn tó ń dájọ́ lẹ̀ lẹ́nu bá a ṣe pè wọ́n kò yé wa gan kò yá wa tá a jọ wà mẹ́ torí ìpè oríṣiríṣi ló ti wà káàkiri lẹ́nu ẹnìkan sọ pé ìpè tọ́lọ́ ń pè mí rè ẹnìkan sọ pé ìpè tọ́lọ́ bọ́tẹ́ bá wádìí ìpè yìí tẹ yẹ o ẹ wà rí pé kì í ṣe pọ́lọ̀ ló pè wọ́n ẹ̀bùn ló pè wọ́n ẹ̀bùn ẹ̀bùn wọn ń pè èèyàn ìtumọ̀ kẹ́bùn pè èèyàn ní pé bóyá ẹ lánàá hmm. ẹ rí na kí alẹ́ sọ̀rọ̀ ayé tó lọ ń pè hmm. and then tó kọ́mọ̀ fún gbogbo èèyàn ni ìdá kan gbogbo èèyàn ló lálàá o ninety percent ni lálàá. tálà wọn sọ̀rọ̀ níbẹ̀. tálà wọn wọn á rí wọn lè rí nǹkan gidi wọn lè mọ̀ rí nǹkan gidi ṣùgbọ́n wọ́n á sá rí nǹkan torí bọ́ọ̀lù ọ̀hún ṣe dá wa ó fún wa ní nǹkan kan tá a fi lè mọ rí nǹkan tá a fi lè mọ ríra wa bọ́tí lónìí àwọn yẹn ìpè gbà ní ìpè ẹ̀bùn ẹ̀bùn ló pè wọ́n àwọn kan ìpè lábẹ́ ìpè ló pè wọ́n bọ́ọ̀lù ọ̀hún ṣe pè mí sìn àwọn kan wá ń tẹ̀lé mi ká máa wọ́n mọ́ nítara wọ́n á ní ọlọ́run pè yẹn náà tàbí mi òun náà lè pinnu kó n fẹ́ lọ dátun lẹ̀ lọ́jọ́ kan náà àwọn tí ẹ̀bùn pè wọ́n á lọ dá tí wọ́n lè jọ kan ṣùgbọ́n àwọn wo lọ́lọ́run pè. bí èèyàn bá àwọn kan àtọ́jú tán bá yó tán mu bíà tán yó dáadáa wọ́n máa ń ríran. wọ́n máa ń ríran wọ́n á sì máa sọ tí yóò ṣẹlẹ̀ àbí tó ti ṣẹlẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀. ṣe rí iṣẹ́ pé ọlọ́run ti pè wọ́n pàmò náà ẹ̀mí wòlíì ń bẹ náà. èrò ṣe rí bó ṣe máa ń rírì ìgbà mìíràn àwọn èèyàn máa ń sọ pé kò sẹ́ni tọ́lọ́run lè lò and then wọ́n máa ń sọ wípé kò sí béèyàn ṣe lè wùlò tó eh, béèyàn ṣe wùlò ọmọ ṣebi tó ọlọ́run lè lò yàn hmm. náà àwọn nǹkan kan wà tá à mọ̀ nípa ọlọ́run à ń fi òtítọ́ àti agbára òtítọ́ bọ́lọ́run rìn and then nígbàkẹ́gbà tá a bá sọ bọ́lọ́ ń lò wá a gbọ́dọ̀ mọ yẹra wa wò sars wà lójú ọ̀nà náà eh, àwọn èèyàn mi wọ́n ń kígbe lójoojúmọ́ pé olúwa lò mí fún mi lẹ́bùn lomi mo fẹ́ tayọ lomi mo fẹ́ wúlò lomi mo fẹ́ rògbòlò lomi mo fẹ́ mo fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ wọn ò rí ẹni kankan wọn ò bàtí ẹ̀rí kankan kàn tí ẹ sí kankan tá a lè rí pé à ń lò láyé wọn báwo lọ́lọ́wọ́ sọ wá lọ bẹ́ẹ̀ nìkan níbì kan bóyá ń jẹ ọtí tàbí bí ó ti ń ṣàgbèrè tó ti ń ṣe panṣágà tí ọlọ́run wá sọ pé mo fẹ́ lò ẹ̀ náà ó lè pé yóò pè jáde kó nu ẹsẹ̀ tó bá pè jáde kó nu ẹsẹ̀ ó nídìí tó fi pè jáde kó bá a lò ní ṣùgbọ́n lónìí àwọn èèyàn wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ kó orí ọ̀fẹ́ wọn pọ̀ sí i ẹ̀bùn rírin ṣe nǹkan tó jẹ́ bàríà báwọn yẹn ṣe máa kà sí irú èmi bẹ́ẹ̀ ni irú èmi mi ò ka ẹ̀bùn rínà kan sí ní tí mo kà sí ni pé ìjòlótọ́ mi sí ọlọ́run àti bí mo ṣe ń bọ́ lọ́run rìn torí sàtánì ríran ṣùgbọ́n àwọn kankan wà tẹ́mi ò lè ṣe àwọn kankan wà tẹ́mi ò lè tọ́ bọ̀ ẹ wò ń sìn tẹ́bá wo ogun tó ṣẹlẹ̀ káàkiri sùn àwọn ọmọ kéékèèké kéékèèké wọ́n kàn wọ́n àwọn ọmọ star ẹ kàn dédé rí wòlíì ẹran wòlíì mi náà star ni wọ́n kàn dédé kù ẹran pásọ pé kò sígbà téèyàn ní kú o ṣùgbọ́n gbà ní tẹ́ bá tọ́ dìbò tẹ́ bá tọ́ pinpin àwọn ọmọ tó kàn kún rèwèrèwè nǹkan kan ó sodo síbẹ̀ àní tó sodo síbẹ̀ ẹ gángan làwọn èèyàn because ẹni tí ń wá ògbó rúrùrù yóò mo mọ́ ń sọ fáwọn èèyàn mi àwọn kan ti sáré kọjá mi nínú pásítọ̀ tàjú wà báyìí tí mo ti bá tí mo ti kọjá sùúrù ní gbogbo nǹkan mo jẹ́ nìkan jẹ́ pé mo ti bọ́ ọlọ́run sọ pé mo fẹ́ pè mí sí i níbi tí mi ò ti ní lára tí mi ò ti ní lẹ́bi ni o bó o lè fẹ́ ṣe mí tó fi ní fi mí lẹ̀ ọlọ́run dẹ̀ sì lérí fún mi ó sọ májẹ̀mú ó sọ bó ṣe yẹ máa ṣe ìtọ́rí àánú yìí mójútó mo dẹ̀ mójútó ó dẹ̀ dá mi lóhùn so mi ò wojú èèyàn kò sọ́mọ́ ọjọ́ tó lè rí mi fi tẹ́ bá gbogbo church káàkiri lẹ́nu ẹni pé ìpèníjà ti pọ̀ jù eléyìí o sọ̀rọ̀ pásọ̀ náà ilé ó sọ̀rọ̀ pásọ̀ jágbàjágbà everywhere torí kò sí tá a fọgbọ́n gbà tí wọ́n ń pẹ́ owó seven hundred thousand one fifty two hundred thousand ọba àgbà one million naira yọ tán kò ní lérè torí owó tẹ bá gbà kẹ gba ten million ló èèyàn ẹ nà tán etí ìtàn ni ọpẹ́ nínú ìrìn àjò ọpẹ́ sí pàtàkì but inú ọpẹ́ tá à ń sọ yìí ìdáhùn àdúrà ni máa ń jẹ́wọ́ ní ọ̀pẹ́ nínú ìrìn àjò but ìríran ìṣe bàríà gbogbo ẹ̀yin olùgbé ètò yìí mo fẹ́ kẹ́ mọ́ kínní téèyàn bá rìnà sí tó rọ́ jẹjẹ jésù lánàá ìyẹn kọ́ ni solúsàn o pé ká má fọ́ ìyẹn kọ́ ni solúsàn àwọn kan mọ̀ fọ́ tó máa ti ń jíṣẹ́ fún ọmọ yes daddy yes daddy yes daddy mo ṣe ń ṣe yẹn ó mọ múnú òlé èké dùn ni wàá jọ́ mọ tẹ̀síwájú wọ́n dẹ̀ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń lò jìbìtì tẹ́nìkan bá lọ́nà gbọ́n ten million wọ́n gbọ́n fifteen million máa jókòó máa rò pé àwọn ọmọ wa kan ṣe wà lánàá ibi ká tó rí tọrọ kọ́bọ̀ pa ọdẹ dọ́là kò mọ̀ dẹ̀ rọ́mù bọ̀tí ẹja wo kìbí ẹja wo tí mo ní ẹja ká yìí ẹja wo ìwé Matthew tó lọ́yẹ ká ló gbé lé ní ìwé Matthew orí kẹrin ẹsẹ̀ kìíní ẹ máa wo Jésù ní sọ̀rọ̀ bíi àrí Jésù bá a sì darí ẹ̀sìn ẹwọ ẹsẹ̀ kìíní nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ ẹ̀mí èṣù ẹ̀mí èṣù kan ló darí ẹ̀sìn jù ẹ̀mí Ọlọ́run ló darí ẹ̀sìn jù pé o nílò àti làdánwò kọjá ó lọ nu jù ọ lọ gbàwẹ̀ forty days ní òru àtọ̀sán àtàlẹ́ ọ lọ gbà ó tó o bá ti gba àwẹ̀ yìí olùdánwò dẹ̀ ti gbọ́ bí owó ti rí ṣe é rántí pé jésù ti mọ ríran lọ títí gbogbo àyè because lẹ́yìn ìdánwò ìlágbára dé gbogbo dé nìyí dé agbi tògótògó agbi tagbáratágbára ni ṣùgbọ́n àti ìmọ̀ rí àti ìmọ̀ gbọ́n pẹ̀ ní gbogbo àyè àǹdẹ́ gbogbo ṣe dé tagbára dé tí ìrànlọ́wọ́ dé tààmì dìde sí ohun tá a wá rí ni pé ògo yìí ó fẹ́ sọ̀rọ̀ olúwa ní àádọ́ òun àwọn pásọ̀ àfẹ́kẹ́ nìkan ọ̀dọ̀ òun báyìí wàhálà ta nínú àwọn pásọ̀ wọn fẹ́ dánwò kankan látọ̀dọ̀ ẹnì kankan wọn fẹ́ ká dánwò ní àkìyà wọn fẹ́ kí ńlá dánwò kọjá ẹlòmíì tó sọ́dọ̀ wò lé èkèlè bì ebi ti ń pa báwo ni ó ṣe gbàdúrà tọ́nà wọn gbàdúrà èyí tó ní tọ́jú ẹ̀ tó o bá ti fi ọ̀dájú mú wọn mọ́lẹ̀ tó o bá ti fẹ́ ṣe fún wọn tó o dẹ̀ ṣetán fún wọn bọ́tí jésù adáwò gbé àwọn kan fẹ́ ládàáwò kọjá bẹ́ẹ̀ náà làwọn tó máa ń pe wòlíì wọn ò fẹ́ ládàá kọjá wọn fẹ́ kọ́ sẹ́ ẹ̀ lójijì àná ẹtí ń wòjì nǹkan òjijì yọ wà wà kúwà yóò rere kúrì many people ogun tó gbé lọ bá wòlíì kékeré ni wọn á di ńlá rù ẹ wo bí báyìí a fẹ́ dàn wò látọ̀ ẹ̀mí ọlọ́run darí sí i èṣù ti rí i pé ó ń lọ sí jù òun fẹ́ dàn wẹ́wẹ́ sẹ́kẹ̀jì nígbà tí ó sì ti gba àwẹ̀ ní ogójì ọ̀sán àti ogójì òru lẹ́yìn tí ebi ń pa ebi ló pọn wòlíì kan tó fi dàdàkúdà wọ́n fẹ́ lo mọ́tò wọ́n fẹ́ kọ́lé wọ́n fẹ́ jẹyàn wọ́n fẹ́ làlùyọ wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ kọ́pì ẹnìkan kan ló dìde òun ló sọ wọ́n dìdàkudà o gbogbo àwọn tó dìdàkudà ń ṣe olúwa lónìí tán di tán dà lẹ́yìn kí ṣe kó náà náà èké o ṣùgbọ́n wọn ò lè fara dẹ ibi wọn ò lè gba àwọn ẹjọ́ méjì wọn ò lè fara da ìlàkọjá èmi wa ní ẹgbẹ́jáde gbogbo program kan tẹ́ ẹ sí nígbà kan ìyá yẹn ní pásọ kan máa ń wá sọ́dọ̀ àwọn ó ní tọ́ba ti wá tán ní wọ́n gbé egún wọ́n gbé gbà àwọn tán mọ́. wọ́n gba omi ẹni omi yóò wá gbé lọ yóò lọ gbé ìṣẹ̀mú mi. omi wà domi àdó àdúsẹ́sì. àwọn tán mọ́ tán gbà ní ẹ̀kúnrẹ́rẹ́ agbára bẹ́ẹ̀ omi ò sàní o mo mọ ẹ̀kúnrẹ́rẹ́ agbára bẹ́ẹ̀ ní Jésù hmm. àwọn òṣà iná bàbá wa ń sìn tẹ́lẹ̀ tó bá pè wá ní kò sẹ́ni ó yà kó gbẹ kò pè ní kò tí ò yá àwọn èèyàn nìyẹn ìta àti ìta bàbá wa tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tó sọ á sínú ibi àwọn àti nípa lórí gbogbo àwọn ọmọ ológo ó sì lágbára lórí gbogbo àwọn ọmọ ológo dòní but àwọn tó lọ ń gbàgbára yẹn wọn ò mọ nǹkan gbà yẹn tẹ́ ẹ bá gba nǹkan lẹ́kùnrẹ́rẹ́ ẹ wà bẹ́ẹ̀ ti gbàgbára lọ ẹ wo Jésù bíi ó gbà lẹ́kùnrẹ́rẹ́ a sọ fún un pé ebi ọ̀pẹ́ lọ gbà wọ òru àtogójì ọ̀sán now gbogbo àwọn tán dáwọ́ ló ń pa àwọn lẹ́nu wọn ọ̀fẹ́ ní farada kan mo ti wà bí láti ọdún bíi mẹ́wàá sẹ́yìn mo ti bẹ̀rẹ̀ sí wíwá wọ́n bẹ̀rẹ̀ sí ń bò mí ń ta ń sìn kì í ju bí ọdún méjì lọ ìfaradà ni àdòdìgbà tiwa ṣebí ká jẹun ká tọ́jú ọmọ ni nta báyìí sí àṣẹ tágbára mo ti dán ọmọ mi dúró fódìdí táàmù kan nígbà mo bẹ̀rẹ̀ sí lọ. tọ́ọ̀ lọ sùkúl. tọ́ọ̀ lọ sùkúl mo dán dúró fódìdí táàmù kan gbogbo wa wà nílé because tí n bá ṣe bẹ́ẹ̀ màá dìdàkudà àndé gbogbo tá a bá ṣe láyé ó ń dó di àjọ ọjọ́ ìdájọ́ ntí mo ṣe sí tẹ́ẹ̀rí ntẹ́ ṣe sí tẹ́ẹ̀rí di à ah, nígbà ẹnìkan pọ̀ tó ń dájì à ẹ jọ ẹ pẹ̀lẹ́ o òun ní pẹ̀lú bàbá fásùgbà ẹ bàbá fásùgbà yẹ òun ní gbẹ̀kẹ̀lé inú ẹ̀ mí ìwà ẹni ẹ ti máa ń fún mi ní nǹkan mo ti pè mo ti sọ fún kẹ́nìkan máa ń fún mi lówó lóṣooṣù kí n máa bọ́ fún ọmọ aláìní o ó wá ní à òun ti ti rí bíbí kan kíníkan kíníkan inú mọ̀mọ́ yẹn dùn ó wá ní òun fẹ́ báwo wá ní láì sẹ́kọ̀ọ́ òun ṣe ti bá fáfásùgbà mo ní rọ tó bá fẹ́ ṣe fún fáfásùgbà láti lọ fún ọmọ aláìní ṣe fún wọn lórúkọ tiwọn kò jẹ́ dandan tèmi kí wọ́n á lè lọ́nà pé àá wọ́n wọ ní pẹ̀lú bàbá fásùgbà jàre ṣe bí ṣe bí àwa dáwà wà láń ṣe gbogbo ẹ̀ mọ́tò rí ìtàwọn kan máa ń ṣe nu wọn á bẹ nìkan jẹ́ òfin ṣàtẹ̀kù èèyàn ń pẹ́ lórí àtẹ̀kù bẹ́ẹ̀ ti wà lẹ̀ nǹkan tó sábà máa ń ṣẹlẹ̀ nù táwọn kan bá ní àwọn ti pé wòlé lé o àwọn ti pé wòlé lé o tí bá gbọ́ táwọn ìbá sọ̀rọ̀ wòlé ọmọ ń dùn mí because bí ẹni pé èmi lẹ̀gbẹ́ ń bá lára ni and then ẹ̀wá ohun tó ṣẹlẹ̀ bí ìdánwò lásán ni o ìdánwò gbà díẹ̀ ni nígbà tí olùdánwò sì di ọ̀dọ̀ rẹ̀ bó o ní sàtánì sì ríran pé Jésù fẹ́ lọ gbà àwẹ̀ láti kọ́ńkà gbogbo agbára ogun àti agbára ọ̀tá àti agbára yìí láti gba agbára tó tó sáyé tí gbogbo wa lè máa pinnu ẹ̀ tí ó lè tó á lò báwo ló ṣe mọ̀ ta ló lọ sọ fún Sátánì ta ló lọ sọ fésù pé Jésù wọn fẹ́ gbà ó nobody na because Jésù àtọ́lọ́nàjọ Ọlọ́run àti Jésù lọ́jọ́ sọ̀rọ̀ and then kò dé sókun ọ̀run kankan àwọn áńgẹ̀tì lè lọ bá èṣù tó lè fẹ́ lọ sọ òfó because gbogbo áńgẹ̀tì bá Jésù ṣiṣẹ́ tí bọ́ọ̀lù ń ṣe wọ́n ẹ̀ sọ̀rọ̀ tẹ̀ ẹ̀ wá wo tó ṣẹlẹ̀ bíi wọ́n ní nígbà tí a dán o wọ́n nígbà tí òdìnà òsì lọ́dọ̀ rẹ̀ ó ní bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run pàṣẹ kí òkúta wọn yìí di àkàrà. jẹ́ wọ́pọ̀ ọmọ ọlọ́run ni ọ. ẹnìkan sọ pé dáàdì mo láìkí yẹn o mo gbádùn sẹ́rẹ̀sẹ̀ mi ṣùgbọ́n màá fún fifty thousand dollar fifty thousand pounds ṣùgbọ́n àjọ wà ní tọkọtaya ẹdúndùn náà wòlíì dìdàkudà báwo ló ṣe fi mí sí kọ̀ǹdísàn ẹ̀mí nígbà torí ẹ̀ mo ṣe mọ sọ para mi ò bá dọ̀tí. àjọ máa fẹ́ra àjọ máa fẹ́ra wa tàbí ká wá pàdé mi ní Dubai tàbí ká pàdé mi ní South Africa àwọn kọ́ńtì kékèké tó súnmọ́ tòsí bíi ẹni á wá ìwọ náà lọ pàdé ẹ̀ torí kíni mo more than one one trillion torí mo ní ọjọ́ iwájú tó dáa mo dẹ̀ mọ̀ pé mo ní tó dáa tó lọ fi fún mi tí ìlejò bàjẹ́ ogunlọ́gbà àwọn èèyàn náà torí ẹ̀ dídàkudà ẹnìkan sọ pé mi program kan ó nígbà tí ọ̀tẹ̀yìn ọba fún nígbà tọ́lọ̀ ọba fún ìyọ̀nù jẹ ó yẹ kéèyàn ọjọ́ ń jẹ ọ̀tá èmi kọ́ jésù ọjọ́ ń jẹ ọ̀tá mi àìnígbèkalẹ̀ bíbélì àìmọ̀ bíbélì àìmọ̀tọ́ ni ó sọ ó ní ẹ̀wọ̀n tó ń lọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ èèyàn gidi tó ẹ̀ka ṣe lórí wọn ṣe lórí ìgbà tó dẹ̀ ṣe lórí tó dẹ̀ blow by all means ẹ the next thing náà dẹ̀ ni pé tóbìnrin kan bá gbọ́ fún un pé kóun fi ra ilé tàbí kóun fi ra ilẹ̀ kóun olówó yẹn fún ìrere tóun bá dẹ̀ lọ fún ìrere òun máa rìtọ́n rẹ̀ báwo ló ṣe ṣe bẹ́ẹ̀ ó wrong ọmọ kan pè mí nígbà tó ti pẹ́ ojú nígbà díẹ̀ sẹ́yìn ó ní àdó lòun lówó kan ló lòun sẹ́yìn lòun sì nínú ọ̀mí ọ̀fẹ́ because mi ò mọ̀kẹ́ ẹ̀yìn ìgbà ẹ̀ sẹ́mi ní báńkì owó olówó ìwọ ni owó mi ò kẹ́ wẹ́ kíkù ẹ̀ sọ́wọ́ wọ́n fẹ́ kíkù ẹ̀ fún kíni ibi àwọn kan ti ń fọ wá fọ wàhálà nu wọ́n ti gbàgbé bọ́ọ̀lù àmà dára ẹ wo Jésù bíi ẹ máa wo ó ti gbà wẹ̀ olùdámọ̀ ti gbé àkàrà ó ní sọ òkúta dàkàrà agbára yìí tó wà agbára ẹni nǹkan àwọn òde kéré àwọn òlì wa lónìí agbára ẹni wọn kún wọn sí gàlégàlégàlé wọn lè ní àwọn lẹnu kẹjẹ ìyẹn ọgbẹ ìwọ àti tani mo sọ fáwọn kan mo ní ìṣerú wa wọn àwòlé ọmọ àtẹrùbà bí mo ṣe wà mí ọlọrẹ nínú àwọn òlì torí pé wọn máa ń sá fún wọn bí lè gbogbo difficult but kì í ṣe irú wọn náà lè fọ́ọ̀kà wá ń bo síbo mo ń sin ọlọ́run òtítọ́ tí mo mọ̀ mo dẹ̀ gbẹ́kẹ̀lé mo dẹ̀ ṣèfẹ́ ẹnìkan wà ló ń fẹ́ fọ́ọ̀kàn mi mo ní ó gbà wá bí ẹni mo fẹ́ fọ́ọ̀kàn náà nìyí àwọn kan fẹ́ fọkàn mọ̀ yìí jésù paul àpòsù wọ́n fẹ́ fọkàn mọ̀ nígbà tí ń jẹ́ sọ́ọ̀lù wọ́n ní òun rọra ní fọlá ti tàpàṣẹ́gun gbogbo ẹ̀yin tí ẹ wà tẹ́ ń gbẹ́tò yìí ọmọ náà nìyí ẹ tó bá fẹ́ fọkàn iná ni ó fọkàn ègún náà fọkàn kò dẹ̀ sẹ́ni tó fọkàn ègún tí ò ní gún. wọ́n mà ti rí ìrànṣẹ́ lómi gbìyànjú. ẹ àìmọye ìran ẹ wá máa wo ohun tó ṣẹlẹ̀ bí o ìdínú tó fi jẹ́ pé a wà lọ tí bá ti débi tán a wà padà sí ibi orúkọ táwọn èèyàn fi ń gbàdúrà lẹ́nu ẹ máa wo ẹni yìí jésù ó jàjà yìí ó sókútà dàkàrà onírọ́ àti kọ́ pé ènìyàn wà láàyè nípa àkàrà nìkan kì í ṣe nípa oúnjẹ tàbí níta fẹ́ dàbí níta fẹ́ tó táwọn kan bá dénú kọ́mpáàdì mi tàbí tí wọ́n bá sọ owó kọ́mpáàdì mi tí wọ́n bá ní mọ́tò bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí pariwo kì í ṣe jọ́ ọmọkùnrin ọmọkùnrin o ẹ̀yìn ìgbà yẹn mo kó wọn jọ láti fi tọrẹ ní kí n ṣe pé mo kó wọn jọ láti fi ṣe so ìgbàkigbà tí n bá tún gbó wọn lọ́hùn nínú níbo mọ̀ lọ travel. tráfù ṣùgbọ́n lẹ́ni àwọn kan ní àfẹ́ ah, dàbí bàbá wọlé olúbá ẹni akọrẹ àfẹ́ dàbí ntí náà yàn pọ̀ ọjọ́ tá a àkáǹtì gbẹ tí ò ní sí wá náà àkáǹtì gbẹ torí pa fẹ́ do àwọn kan nínú ìwọ́de rẹ ò ní fi wá nẹrẹ báyìí ṣeré mú wá mú wá mú wá ní ìwọ ìfọ́nta ìgbà tó ìfọ́nta ọwọ́ afẹ́ dàbẹ̀ tí ìfọ́nta kò ní bára mú so ńgbà táwọn ni bá ti wá sáré káwọn wà lọ́wọ́ ẹgbẹ́ àwọn náà mọ̀mọ́ náà mọ́tọ́ ní ọ̀dọ́ mọ̀mọ́ yẹn sẹ́ẹ̀mù ojú ojú ó tì ojú ojú ó tì àti mo ti sọ́nà fún èèyàn bí tó ti lọ kó gbó ẹ̀wà tó dànù kò yẹ kọ́ ni wàhálà gbogbo owó ọmọ ìyájọ ni wá ń tá gbàgbọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ní tí mo mi jù lọ mo lè hmm. ẹ láwọn tó ń kó ni kó ẹ kí ló dé owó tí ìjẹun ló ní lọ́wọ́ ó sì mọ̀ tó ń bá dé ṣọ́ọ̀ṣì àdàwó gbá àdàwó àwo wọ́n á sì tún sọ pé tó o bá san dá mẹ́wàá kò ní rí ìjọba ọ̀hún. ṣe rí gbogbo wàhálà ta ní lónìí àti pásọ àti wòlíì o àti fàjẹ́lìsì o àti gbogbo àwọn náà dá wàhálà ẹ̀ yìí o ìdààmú tó dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tán padà sẹ́yìn ọlọ́run ìdààmú àwọn adarí ni o nítorí wọ́n sábà ṣẹlẹ̀ rí ìwọ́kọ̀ ló pè ìwọ tó ìwọ tó ìwọ tó pè mí ò lè bọ́ mi ìwọ kọ́ ló pè mí àwọn ọmọ ìjọ mi mọ̀ mí program dáwọn ṣe ń tún ṣètò wọn pọ̀ mí màá kàn sọ fún ọgbẹ́ dáwọ́ rẹ bọ́n ṣe pọ̀ tó wọ́n lè dá seven thousand eight thousand owó wọn kọ́ mọ̀ wá láyé mọ́ èmi fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni kí n tì wọ́n lẹ́yìn kí n gbàdúrà fún kọ́nà ọ̀la fún kán dìde bọ́tí ń bàbá ti ń gbé bùkátà mi lórí ọmọ ìjọ wọn mọ̀ sáà ó yẹ ràn wọ́n lọ́wọ́ ni àìmọye àwọn tá a ti ẹ̀ bá wà ní chọ́ọ̀chì tá a ràn wọ́n lọ́wọ́ n ta fi fifty thousand lọ n ta fọ hundred thousand lọ n ta mọ ìgbà kan wà tí mo ra mọ sí fáwọn ẹ lọ mọ fi ṣiṣẹ́ ẹ ṣàmọ jẹun kò sí ìdí kankan ju pé kọkàn tí wọn balẹ̀ tọkàn wọn bá balẹ̀ tọkàn wọn bá balẹ̀ wàhálà ni fún mi. àwọn èèyàn tiẹ̀ máa ń tọ́ka sáwọn pásítọ̀ kan àtàwọn adarí ìjọ kan tí wọ́n kọ́ skul táwọn ọmọ ìjọ wọn ò lè lọ. ìyẹn ló pọ̀ ju ìyẹn ló pọ̀ ju ọmọ ìjọ ẹ ẹ ẹdùn ìbọn náà ti rówó skul ọwọ́ ọmọ àjọ wọn náà ni ẹ àwọn ọ̀dẹ̀ ni wọ́n ni ọ̀dẹ̀ ni ẹni tí ò gbọ́n ẹni tó gbọ́n ni ó kọ̀ ìmọ̀ bá ti kọ́ wọn ẹ̀ẹ́dì wọn yẹn wọn jáde mo kọ́ skul báyìí ká ní ìsìn pé ṣọ́ọ̀ṣì mo ti rí owó inú ìpè tí ìjọ ìdúró lé lórí náà bàtà lówó mo wá ní kọ́ ọmọ àjọ mo wá yá owó skul tó ọmọ àjọ mi lè sọ kí ṣe skul ọlọ́run kí ìyẹn ìṣesí ara wà látà tún nínú. ẹ̀wọ̀n fẹ́ dàpọ̀ mọ́ sí olúwa. irọ́ tó bá yẹ kó orúkọ chọ́ọ̀chì ni gbogbo ọmọ chọ́ọ̀chì náà bọ̀ lọ́bẹ̀ tán ló owó wọn wálẹ̀ tán mọ̀ ẹ̀sán títà lásán. subsidize ṣé báwọn kan ti ṣe báwọn kan ti wá ìbò ti wá tán wá dá skul lẹ fún wa tó ẹgbẹ́ skul yẹn làwọn kan lọ tán fi jẹ́ yẹn láyé ṣé bí skul ọ̀fẹ́ náà wọ́n lọ́wọ́ tí gbogbo wọn bọ́lá ìgbà kó kò yẹ ká dá skul lẹ́yìn torí business ó yà á dálẹ̀ nítorí ọmọ aláìní ní church nítorí á dálẹ̀ fún ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́lẹ́ ni jésù oúnjẹ wọn ti bí oúnjẹ mú gbogbo ẹ̀yin tó ti bí oúnjẹ mú yọ ọlọ́run ọgbà ẹ̀ lórúkọ jésù àwọn kan bí oúnjẹ láti wọn o wọn máa ń ṣẹ́jú sóúnjẹ agbára òkú wọn lè wọlé wọn kà ṣẹ́jú sóúnjẹ agbára òkú wọn wọlé bẹ́ẹ̀ ni ebi oúnjẹ náà ti mú àwọn kan ẹlòmíì oúnjẹ ní jẹ lójú oorun ṣá ìbánisepapọ̀ ìbálòpapọ̀ lójú oorun ní ṣá ìgbà míì àwọn èèyàn rò pé ọkọ ọ̀run ni wọ́n ń fà á ọ̀pọ̀ ńbẹ lọkọ ọ̀run ń fà ọ̀pọ̀ ńbẹ ni a fi ṣe bẹ́ẹ̀ ni kó má bàa dé èèyàn kó má bàa ti là lọ tó bá ń jẹ lójú oorun kò sí bó fẹ́ balance ẹ̀ tẹ̀ ò lè balance ìkejì o ò lè rógòlò hmm. tó bá ń ní ìbálòpọ̀ lójú oorun ọmọ yọ̀ ṣubú gbogbo gbà ni ti ṣe àárín ni because amọ̀ràn sì yàn ni kì í ṣe pé mo láyọ̀ ọ̀hún gbà náà wọ́n rán yàn sí mi ni pé kí ní ìmọ̀ permanence sún ayé ẹ̀ káyọ̀ ọ̀hún bà lè fọ́n kógo ọmọ lè fọ́n gbogbo àwọn ọmọ ológun náà dẹ̀ yọ lẹ́nu Jésù wá togotogo agbé togotogo ó dàgbà togotogo bó ṣe ń dàgbà lógun lè ṣe àwọn kání kání mọ̀ sẹ̀ tá Jésù sẹ̀ gbàgbẹ́ntọ́ sẹ̀ àníbó ló ṣe bọ́ ẹ máa wo wọn fa àkàrà fún dandan wò ó bọ́ hmm. èṣù wá gbé lórí òkè tó níbi tí èèyàn ti máa lo ẹ̀rọ kọ̀pútà. Hmm téèyàn ti lo mọ́tò fifty million two hundred million three hundred million ibẹ̀ lè ṣùgbẹ́ lọ dídé bẹ̀ tó débẹ̀ ó dé gbogbo ẹ̀ báyìí èṣù ni ó ti dórí òkè náà o bó o dẹ̀ sí dórí òkè ṣòṣò yìí tó ṣe fún mi ni pé wà á bọ̀ jẹ̀gẹ́ tó o bá ti bọ̀ jẹ̀gẹ́ tó o compromise fún mi mi ò lè ní problem gbogbo tó bá ti fẹ́ màá fún ẹ olóńgbà yìí lọ lára pásọ àtàwọn wòlíì òlónìí wọn á gòdù ní ọ̀rọ̀ wọ́n á speaking tán wọ́n kára pótópótópótópótó tá ń kọ́ nìbàdàn kú ẹ bá bẹ́ẹ̀ kéde mọ́ bọ̀ǹbàdàn ń dùwẹ̀ skul wọn fún àwọn ìfẹ́dẹ̀fọ̀ okoropoto tọrọ pọtọpọtọ wọn tún sọlẹ ẹbí wọn pẹta lọkọ wọn bọ ti rí èdè tí ìdèdè ọ̀rọ̀ èdè ara wọn Paul sọ pé èdè tó ń sọ tá a gbọ́ ọ dàbí wèrè láàrin wa ìwọ nìkan lọ́wọ́ fi bọ́ọ̀lù sọ̀tọ̀ bá lẹ́bùn yẹn ibù tó bá sọ létí ìyàwó ẹbí wèrè ló ṣe létí ìyàwó ẹ tó bá sọ létí ọmọ ẹ ní tí wínú gbogbo ẹ tẹ̀ sóde iṣẹ́ ẹ bíbélì tó paul ṣe bóun ló fi ìrírí hàn wá olójà mọ reality ń jésù ṣẹlẹ̀ ló ti gbé ṣe n tẹ sọ pé bí ẹ bá ń fèdè fọ kò kọnfàmù ní àdúgbò. n tí o kọnfàmù pọ n tó kọnfàmù ní láti máa fọ. kẹ bá ka pé kẹ bá gbàdúrà ọtọnà kẹ bá gbàdúrà ẹ fèdè fọ àwọn kan máa ń sàsọtẹ́lẹ̀ ẹ lè sọ láàrin yìí gbogbo èèyàn fẹ́ gbọ́ irú ilé tí mo máa ń ṣe tí mo máa ń rìnà lórí fún yẹn máa sọ tí gbogbo èèyàn gbọ́ ìyẹn dáa torí ẹ̀gbọ́n tí mo ń sọ ṣùgbọ́n ẹ̀ ń sọ èdè lárúbáwá tí mi ò gbọ́. Hmm, hmm, ṣùgbọ́n èfè ilé ìfọ̀ bọ̀tì ilé ìtọ́wá wọn ṣe ó káká kókó yẹn ẹ̀bí ẹ̀ lè ti gbèrú ẹ̀ ti lọ program ẹ̀ ti gbèrú wọn rí ẹ̀ ẹ̀ ni tán sọ ṣé kí àdó ọba àgbà ni àbí ẹ̀yin tẹ̀yìn ta fi wọn tàbáwọn tán gbọ́ kí ni mo gbọ́ tó ń sọ báyìí ó kára bótótótóbótó ó yára bóbóbóbó ó kóró bóbóbóbó gbogbo àwọn oríṣiríṣi. ṣé àwọn kan máa ń sọ láti fi sàkámà gé àwọn. èmi owó ni mi wọlé ni. Hmm, ẹ̀mí ló bá bá wọnú ẹ̀mí gbá. sẹ́ńtẹ̀ bá kúnú ẹ̀mí ẹ̀ hmm. ní láti máa mi kẹ́tọ́ bí. èyí ní láti máa gbà sí. àwọn tí ó bá tó ẹ tí ó ti máa tí ọ̀nà ẹ̀mí ni ẹ tí ó ti máa tí ọ̀nà ẹ̀mí ni ẹnìkan kan fún mi dáàdi ó lẹ̀ tí ì ọ̀rọ̀ tí mo sọ fún ọmọ tí kí lẹ́fọ̀n ó ní mọ fèrè fọ kí máa kí máa kú. ó yẹ kẹ́ ẹ fọwọ́ gbàgbé pẹ̀lú agbára àtẹ̀sí pẹ̀lú oníkíní jẹ́lì níbo lẹ́lì ọ̀pá èlì gidi àbíké porúkọ Jésù kíná sọ lára kí gbogbo ayé ọṣẹ now ẹ máa wá wo Jésù tún escape o ìyẹn ó ní nígbà ó ní nígbà náà ni Èṣù sì gbé e lọ sí òkè sí òkè sí ìlú mímọ́ nìyẹn ó sì gbélé sóńsó tẹ́bìlì ó sì wí fún pé bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fún ara rẹ̀ <laughs> ara wàhálà ta ní nínú ayé lè nìyí àwọn èèyàn wọn á máa dá agbára tí ò ní dìbò e, e, èṣù ìwé àti èṣù jọ ń sọ̀rọ̀ ẹ̀ bẹ́ sọ̀rọ̀ ó ń bẹ́ discuss àìbẹ́sù ní discussion tó pọ̀ ẹ máa wo ní bẹ́ sílẹ̀ nítorí bẹ́ẹ̀ sẹ́ ni pé kó kan lẹ́sẹ̀ àwọn kan ẹsẹ̀ ìyìnrere wọ́n ti kán ẹsẹ̀ ògbó wọ́n ti kán nítorí pé wọn ò ní faradà wọn ò do tọlọ́run ọmọ pẹrẹ ń pásọ ó tún máa lọ lé oníṣẹ́ǹbáyé kiri kí ṣebọn kálukọ̀ yóò dóòlà yẹ ó ṣẹ̀ǹbáyé kó dóòlà yẹ jẹ kí àáfà kó dóòlà yẹ jẹ kí kírísítẹ̀n náà àwa kírísítẹ̀n náà tàgbà ká dóòlà yẹ wa bọ̀tà àmọ́ wa ń tó sọnù kiri àwa dẹ̀rẹ̀ aláfẹ́ dẹ̀rẹ̀ wọn àwa fúnra wa ló ń wá wọn. ṣé náà sọ pé ẹ̀ ń bọ́ fẹ́ jí ọ̀ṣàkálá kó jọ ṣàkálá kó bá yọ ṣòkòlò jọ ṣòkòlò bẹ́ẹ̀ ni má ṣàkálá ṣòkòlò. bẹ́ẹ̀ ni tí dẹ̀ ṣe wọ́n ni pé wọn ò fẹ́ dúró bí ọlọ́run tó wọ́n ṣe wàhálà ta nínú yẹn o mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ dógóje gbogbo àwọn tó ń sáré kiri yẹn tí mo ṣàkíyèsí ni pé wọn ìpapà jẹ yẹn wọn lè blo lónìí tó bá dọ̀lẹ́ ẹ̀ wọn because blo wọn ò ní tẹ̀síwájú jésù wá sọ fún mi pé kó wọn bẹ́ sílẹ̀ kẹsẹ̀ wọn kán ẹ mọ̀ jésù ó dóhun èṣù kí wọ́n bá ń jíṣẹ́ fún yín ẹ máa ṣàkíyèsí ẹ máa ronú sẹ́yìn tó bá jẹ́ fún yín sóhun ọlọ́run ni àbọ̀ òun èṣù àwọn kan máa ń jíṣẹ́ fún wọn wọn ò ní ṣàkíyèsí bó ṣe jíṣẹ́ ìgbà tó bá fẹ́ tó bá jíṣẹ́ tán tó bá ara dọ̀ tó bá ní ẹjọ́ dáàdì kí ni solúsàn yóò kọ́ gbé ọ lórí one million naira ó ti mọ̀ pé bẹ́ẹ̀ sílẹ̀ nílé ọfẹ́ kan ẹsẹ̀ yóò kan gbogbo ẹ o torí ìgbìnlẹ̀ tó bá ti fún one million tó rò pé yóò ṣẹlẹ̀ kò ní í ṣẹlẹ̀ yóò fi one million rẹ jẹun and then bẹ́ sílẹ̀ o and then tó bá yẹ wá níbi jésù ní wá òpè à ah, kó wọn bẹ́ sílẹ̀ tó ń bá bẹ́ sílẹ̀ ó ní ó ní àwọn áńgẹ́lì ó gbé ọ kó tó ní làwọn áńgẹ́lì ó ti á dùn ẹ ẹ máa wo bó o ló ṣe rí gbogbo kìíní yẹn ó mọ̀ pé jésù láńgẹ́lì tó lé ẹ pẹ̀ ó mọ̀ pé àwọn ogun ọ̀run bẹ lẹ́gbẹ̀ẹ́. wọn ò ní fẹ́ jẹ́ kó kán lẹ́sẹ̀. ah tó bá bẹ yọ kàn tó rọ́rọ̀ ohun èṣù ní gbọ́ kì í ṣòwò ọlọ́run lọ talé ẹ lọ ta mọ́tò ẹ lọ gbowó tó sínú àkáǹtì lọ máa fi káàdì ẹ yáwó ohun èṣù ni. pé tó o bá ṣe ó rí bùkún gbà ohun èṣù ni ohun èṣù ni ẹyin tẹ gbé mọ́tò wa gbé mọ́tò fún wọn lóhun èṣù ni èmi nǹkan jẹ́ ṣe mọ̀ èyí tí mo mọ̀ báwọn because òun ni lómìnira ẹ ní lómìnira ẹ wá wọn tó wí bí Jésù wa lókè tọ́ ẹ pé tó ń fẹ́ nu èmi ò ní bẹ́ sílẹ̀ o ẹ wẹ́sẹ̀ keje Jésù fún pé a ti kọ́ pé ìwọ kò gbọ́dọ̀ dán olówó ọlọ́run rẹ o dáàsọ bó o lè sọ́ọ̀sì máa bá mi sọ̀rọ̀ tí wọ́n á rò pé sọ́ọ̀bù rí olúwa ń gbénu mi ohùn olúwa ni mò ń gbọ́ èṣù wa ń sọ̀rọ̀ àwọn èèyàn wa dóhùn olúwa mọ̀mọ́ wọn ò dóhùn èṣù mọ̀mọ́ lọ́tọ̀ wọn ò dóhùn oléèké mọ̀ lọ́tọ̀ wọn ò dóhùn ohun wàhálà ta nílé ni tí wàhálà fi wà nù ayé ẹ wá máa wo tó wá ń ṣẹlẹ̀ o èṣù ò tún fílẹ̀ o ẹ wọ ẹsẹ̀ kẹjọ èṣù sì gbé lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn án á ní apá sọ̀rọ̀ ọ̀rọ̀ sùkúù tẹ ẹ̀dọ́ dálẹ̀ ní o ti bẹ̀rẹ̀ rẹ̀. wọn náà lè lo jẹ́ẹ̀tì wo jẹ́ẹ̀tì rẹ̀. níbi ó ti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ sùkúù tẹ ẹ̀dọ́ dálẹ̀ níbi ó ti bẹ̀rẹ̀ nù sùkúù tẹ five million eight million wọn mọ àjọ wọn dẹ̀ ń jìyà kò sì bá wọn á ti gbé ẹ lórí òkè ni èso ti gbé ẹ lórí tẹ́ḿpìlì ló bí òkè tó ga bó ṣe wá gbọ́n débẹ̀ ó ní wá ní wá bá dà fèsò pé gbogbo ọrọ̀ ayé fi fún àjàre á wà lọ́mọ ẹ̀ pa ayé lójú á mọ̀ ju àwọn èèyàn lẹ́nu a máa wá gbé sùkúta wa tó máa yàtọ̀ tó ẹ pọ́n ọmọ olóṣì òní lè wọ sùkúù àwọn ọmọ olówó nìkan náà mọ̀ rẹ̀ ẹ̀dọ́ náà nígbà àwọn ọmọ olówó àti ọmọ olóṣì tó bá wà ní chọ́ọ̀chì tó lówó ọ̀sọ́ ọmọ olóṣì di ọmọ olówó sí kókò ní sí wàhálà ni àwọn ọmọ olóṣì náà náà máa gbé wọn náà máa jẹun gbé hmm. àwọn ní ọ̀nà náà ń pè pé ọmọ ilé owó tó ẹkẹ tọ́ mọ ẹ wá fi ń kọ́lé bọ́mọ ẹ̀ ní ó gbèlé yẹn tán kò ní wúlò ẹ wá wọ́n gbé débẹ̀ bọ́sẹ̀ àwọn àgbà wòlíì wa tò ní <laughs> tó bá gbé débẹ̀ máa ń ra bẹ̀ ọlọ́run ó bẹ̀ ni wọ́n gbẹnu sí ẹmu yẹn tó ń wù tó ń yò bẹ̀ tó ń lè jáde wọn dé sí i nítorí ṣe nìyẹn a ti rán àwọn ilé ìkọ́tọ́ láwọn nílò jẹ́ẹ̀tì láyé tó máa ń sọ fáwọn nílò gbọ̀pẹ́ tó gbìyànjú lókè tán rí kí á ná bá dà fún jẹ́ẹ̀tì. jẹ́ẹ̀tì náà dájú mọ́ báwọn àjáwá náà máa gùn. ẹ yóò mú kí iṣẹ́ ìrànṣẹ́ yá wọ́n fẹ́ lọ sí Germany fẹ́ lọ sí iṣẹ́ ìrànṣẹ́. sólòsì tọ́nu church wọn sáwọn olóṣèlú tọ́nu ṣọ́ọ̀ṣì wọn ṣé bá rán ọmọ ọ̀dọ́ wọn wá ń tọrọ owó sẹ̀lẹ̀ gospel káàkiri tó ń wá ìmọ̀ sọ fún àkàlẹ́ ìdúró ìdàgbẹ́ ṣé bí ọ̀gá yín lówó lójẹ́ ẹ lọ bá aláwọn bá wọn sì mú lọ bá bá sọ ọpọlọ kó mú ẹ lọ bẹ̀rẹ̀ because ìṣòro bẹ̀ ni pé owó tó yẹ káwọn kan fi gbádùn ayé wọn owó tó yẹ ká fi sọ àwọn kan dé èèyàn lẹ́fẹ̀ẹ́ rajì owó jẹ́ ti sọ ké taki place jẹ́ ti ẹ̀rọ béèrè yẹn tán pa tán gan gbé sí lóṣooṣù oṣooṣù náà sanwó. ọ̀rọ̀ tẹ́ sọ mú mi rántí ọkùnrin tí mo láwọn Fúlàní tí wọ́n dàbọn bò bẹ́ẹ̀ dàbọn bíi mẹ́ta lára rẹ̀ lẹ́kìtì tẹ́ ẹ rán lẹ́kìtì fún ní two hundred thousand yẹn nígbà mo fún lówó tá a wá sọ̀rọ̀ kálábíà sọ mo pàpàjẹ́ ó sọ́ngbàngbà wù wípé pásítọ̀ òun nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sóun tó yá òun wà lọ́ba pé kán ti ẹ̀rùn lọ́wọ́ gbogbo ọ̀nà lọ́ba ní sáwọn ni àwòrán fúlàní sí ni ó ní wọn fóun kọ́bọ̀ wọn ti ẹ̀sán àdúrà gan ó ní wọn ní ó dá ẹjọ́ ni wọn bàdé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bóun kọ lẹ́tà tó ti ẹ̀ràn kíjọ ti ẹ̀ ó ní ìjọ kan tí ò lówó lọ́wọ́ tí wọ́n ní nǹkan kan lọ́kàn ṣùgbọ́n láwọn yóò tiẹ̀ lówó lọ́wọ́ wọ́n sàrà páláwá fifty thousand kan ó ní káná ní jù bẹ́ẹ̀ lọ wọ́n ìbá ṣe ṣùgbọ́n wọn ò ní. sẹ́rí wàhálà ta nínú rẹ̀ ni pé ìjọ ìṣèjọba òun lówó là ń ṣe ní ìjọ ìjọba fún àwọn tí ò ní kan di ẹni tó nínú ṣùgbọ́n nígbà táwọn yẹn bá ti ní ẹ̀ ṣàkíyèsí pé kálíbà ti wà àwọn kan wọ́n sọ wọn ní dádì ní ọjọ́ olówó wá ṣọ́ọ̀ṣì ẹ̀pá àrùn ìjọ ló jókòó sí àrùn ìjọ ló jókòó sí tó bá wà bíi tó ló jẹ́. kò sí pé wà fún láwọn àgbà lórí lórí lórí péjì àwọn tó wọn wá láti ilé ìbò tán wá níjọ Sunday service àrùn ìjọ náà jọ jókòó sí kò sí yàtọ̀ èèyàn gbogbo wà níta ni kò sí níta ẹ̀rí ẹni gbé yorùbá kọ èèyàn dalẹ̀ ansẹ̀ tí èèyàn kíkì yọ̀ dalẹ̀ gbogbo tẹ̀ lákàjọ kó fún ọmọ aláìní bẹ́ẹ̀ bá ní mọ́tò tó pọ̀ ní kọ́mpáàdì tí àwọn yìí bá ní pàgbára àwọn kà mọ́tò mọ́ a kà sọ pé ẹ wo ẹ sáwà kó díẹ̀ lọ ẹlọ ẹgbẹ́ bá pẹ́ tàbí ẹlọ kó ẹ̀fọn máa kí ló tó tó wá tako tó wá fún ọ ẹ wá wo ti Jésù gbèbí Jésù wá tún ní ó tún gbé mi lọ sóńsó ó wá ní tẹríba fún wa ìtẹríba yẹn ni wàhálà ta ní pẹ̀lú àdarí ẹ̀sìn àti àwọn òní lẹ́nu ẹ máa wọ ṣètò tẹ̀lé na discussion ti ìgbà ní àwọn èèyàn máa gbèsù ṣe ìjíròrò kẹ bá gbèsù ìjíròrò wàhálà ni ọjẹ wàhálà ni ọjẹ a máa sá nù alisa àkáwọ yẹ fún lẹgbẹ na ó wá ní padà lẹ́yìn sàtáni ṣé mọ̀ pé lẹ́yìn tí jésù kú mẹ́tàn iṣẹ́ ìyá ń bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ iṣẹ́ à ń bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ kò sí ẹ tí ọlọ́run tí ò lè gbọ́ àdúrà rẹ̀ náà orúkọ tẹ́ wá máa fi ń gbàdúrà yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí èmi náà fẹ́ bí yẹn. mo ti sọ lórí rédíò ọlọ́run bàbá wa ọlọ́run bàbá wa ikọ̀ rẹ. àìrọ téèyàn bá bí àìkọ rẹ. téèyàn bá pe ọlọ́run wòlé àìkọ rẹ yóò bá rẹ lóko ọmọ ni. níbi mo ti lọ tí mo ti sẹ̀ sí kí n tó wà mọ́ dẹ́kẹ́ níbi mo ti jìyà bẹ̀rẹ̀ ọba rẹ̀ torí orúkọ tó ń pè yẹn bóò lórúkọ mi sì lè bóò ló sì lè wúlò fún àdúrà gbígbà kó gbọ́dọ̀ ṣe rí ara wàhálà ta nínú wọn á ní ọlọ́run ọ̀sọ́fà ó wọn wọn ọlọ́run babalọ́lá o ọlọ́run babalọ́lá ọlọ́run rímọ́ládé o ẹjẹ́ bàbá ò sinmi bí wọ́n wà ẹ̀yin náà lẹ ọ̀ráyé gbé tán yìí lọ ẹjọ́ ò sinmi ẹ máa gbọ́ ẹ lọ béèrè pàtàn babalọ́lá ọlọ́run ta ní pèlúgbà tiwọn ṣe wòlíì ò sí gbà tiwọn ìwà ẹ lọ béèrè ọ̀sọ̀fà pé ọlọ́run ta ní pè nígbà tiẹ̀ orímọládé tó sínú ọgbọ́n ọlọ́run ta ní pè nígbà tiẹ̀ ara ṣe ju àwọn aládùúrà nù ara ṣe ju wọn nù ìgbà míì má ní kẹ lọ mọ forí sọ orí ibi ibi kan wà tá a máa ń lọ orí òkè kan wà tá a máa ń lọ tàbí lọmọ ń gbàdúrà gbà kan gbèlè mọ dàrú pẹ ẹ tẹ bá ti Ọ̀ṣun ló wà tẹ bá ti débẹ̀ wọn bá ní ẹ lọ forí sọ orí òkè bàbá yẹn tí bá ti ń bọ̀ láti òkè. ṣé forí sọ pẹpẹ. ẹ no ibi fọ́tò yẹn yà sí tán ya. ok fọ́tò bàbá. tán yà wọ́n rẹ̀ sí ṣe sí gànà mm, tí bàbá yẹn bá ń bọ̀ nígbà kan ní tí bá lu èkó nígbà tí a wà kékeré ó máa ń gba ẹ̀kọ́ lọ́wọ́ àwọn òbí t káì yóò dẹ̀ kó wọn nu mọ́tò àdẹ̀mọ́ lọ bí sọ́jí ọ̀pọ̀ wọn ló nígbàrà but nísìn àwọn kan wá gbára wọn á lọ rí òkè wọn ni lọmọ fọlẹ wọn wà mọ fọlẹ sọ̀rọ̀ ẹbí bàbá yẹn sọ̀rọ̀ tí tẹjọ òfin wọn sọ̀rọ̀ tẹjọ wọn jáde ó ní àwọn ọmọ tá ń ṣe ní agbára kì í ṣe bá ṣe béèrè láti fi fún wa. àwọn onímọ̀ máa ta kàlẹ́ndà wọn wọ́n sọ pé wọ́n tó bá ti ta kàlẹ́ndà yóò rí sẹ́yìn. ìyá àti ìyẹn jáwọ́ fún bàdàn bí nígbà kò rí á ọjọ́ fún àwọn òní ẹ̀ kíákíá lẹ́ẹ̀kan tó gbé kinní kan kọ́rùn náà kọ kinní kan bí sí ààrẹ kébọ́dà àrùn kan kánimọ̀ gọ́ọ̀mẹ̀ntì bó ti ti dé torí pé bá a ṣe máa ń bọ ọ́ wúlò lẹ́jọ́ kàlẹ́ndà oríṣiríṣi ọjà fọ́tò wọn. sẹ́ẹ̀rì sí sẹ́ẹ̀rì five thousand and ten tán gbé ọrùn kókò rò mọ́ bàá mọ́ mọ́kàndínlẹ́ adúlọ́ ọjà ìjọ yẹn gba dédé rí gbogbo akin gbogbo afẹ́kasí gba ni mo ní àwọn olèlé gba ni madam come come gba tó dọ́dọ̀ mi gba ni gba lórúkọ ẹni ẹgbẹ́ mi ní kí lélẹ́ kí ni kí lè wà ó láwọn ará nítorí kòró ọ̀dọ́kọ̀ ọkọ̀ wòlíì sí. ó kọ wòlíì ni ó lọ́ka fún wọn. àwọn kàlẹ́ndà yà owó àwọn ṣọ́ọ̀ṣì. àwọn kàlẹ́ndà kan yà àwọn fọ́tò àwọn wòlíì àtàwọn pásítọ̀ ọmọ ni máa ń ṣiṣẹ́ àwọn kan máa ń ṣiṣẹ́ yà. àwa mú àdìyẹ lọ àìmọ̀ bíbélì la ṣe máa ń mú àwọn òde lọ lọ́rùn wòlíì sọ lọ́rùn èèyàn ni a kàn pé ìpè rẹ̀ ló jẹ́ ká mọ̀ ẹni tí bá dì ọmọ ọmọ ọmọ ọmọ ni a jẹ́ fún bá a ọmọ tíntín adàbí ayánbí èsì lójú ọlọ́run ní àwọn wòlíì àwọn gbogbo wòlíì àti pásọ àti ẹyẹ ibi orúkọ tó rí ọmọ sọ láwọn orúkọ tó torí orúkọ ti pọ̀ lónìí báyìí ẹ ọ̀pọ̀ orúkọ tó bá wùyàn lè máa ń sọ̀rọ̀ èdè lónìí ah, oríṣiríṣi èmi ò ní ní ọmọ ìjọ mẹ́wàá yóò máa pọ̀ ìlápòsọ ìgbà tó ọmọ tún mẹ́ yóò máa pọ̀ ìlápòsọ mi ìjọ tó dálẹ̀ ìjọ méje tó lò dálẹ̀ èèyàn márùn-ún márùn-ún ló wà ní ìjọ méjèèjì nítorí kọ́ dà papọ̀ kó dó tìkan nisi kò wà ní roman pastor méje san àwọn yẹn náà àmọ́ lu jìbìtì káàkiri wọn ní ìdá kan gbogbo ẹ̀sìn church pọ̀ káàkiri orílẹ̀-èdè àwọn adarí náà dá wàhálà lẹ̀ àwọn nìkan náà dá jẹ wọn ò fẹ́ tọ́jú ọmọ ẹ̀ẹ́dẹ́ bá ń tọ́jú òní fẹ́ lọ ènìyàn kan ṣiṣẹ́ ọ̀dọ̀ yẹn kọ́lé fún ẹ̀rà mọ́tò fún ọwọ́ ọkẹ́ ọmọ ẹ̀lọ ìfẹ́sì níbo lọ́fẹ́ lọ. sẹ́yìn ṣe bẹ́ẹ̀ ìjọ tí ń sẹ́yìn. àbá àmú ṣe o. kọ́lé fún ọmọ ọjọ́. kọ́lé fún ọmọ ọjọ́ mi mọ́ pápá àwọn tó bá mi ṣe mọ́ kọ́lé fún wọn irú ọdún ọdún ẹgbẹ́ mọ́tò fún wọn bẹ́ẹ̀ ni irú ọdún ìbára méjì làkọ́lé fún lọ́dún yìí nínú ọdún yìí bẹ́ẹ̀ ni àwọn tá a jẹ mọ́tò náà wà àwọn tí mo ra ọ̀kadà fún wa ń bẹ́ because táyé ò bá dùn gbé fún wọn ọ̀tá lọmọ wọn jẹ fọmọ mi kò sí school tí mo fẹ́ tọ́mọ mi mo máa ń try nínú wọn nínú àwọn tó bá mi ṣe màá mú kan nínú ọmọ mi nínú ọmọ wọn sí school ọmọ mi màá wá kan nínú wọn mú pé kọ́ máa lọ school ọmọ mi so màá dẹ̀ sanwó ẹ̀ màá ràwé màá ra aṣọ sí lọ́rùn baba wọn ṣiṣẹ́ bí mo máa ń gbowó oṣù ṣùgbọ́n o kàn mí ojúṣe mi màá dẹ̀ máa béèrè ọmọ yòókù bóò ní skul wọn bóò ní ẹdúkẹ́sán wọn àwọn òkàwé afẹ́kọ̀ọ́ ọmọ wọn kàwé kán lè lọ́jọ́ wájú dá ní àwọn kan sọ pé kò ní ìdíkẹ́ ìyọ̀ká ìmọ̀ torí pé ẹ eh, n kò ṣiṣẹ́ <laughs> ṣe ẹ tí ó kàwé tí ń ṣe mẹkáníìkì àti ẹ tí ó kàwé tí ó ní wà láàrin wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ṣùgbọ́n. ṣé kò adaka máa fún ọkọ̀ wòlíì gbàdúrà so ṣe ẹni orúkọ wòlíì orúkọ wòlíì òlé ọlọ́run àìkọ́rẹ́ wò. onírọ̀rọ̀ ẹnìkan tí wọ́n á bí jọ́kan tí ń dùn bóló ti ṣe mistake o ti ṣàdúrà gbà òkú bí mo ti jìyà lọ́mọ lọ gbé lọ́mọ lọ gbé ògo rẹ yọ padà fún kọ ọmọ ni ẹ mọ forúkọ tèmi gbàdúrà àwọn wòlíì tán ni ẹ mọ fún kọ àwọn gbàdúrà ẹ bí wọn léèrè pé wọn ti rí hmm. ọlọ́run Isaki ọlọ́run Abrahamu àti ọlọ́run Jacob ọlọ́run yẹn wọ́n ní ìsìn ọlọ́run òkú ọlọ́run alààyè ni ìgbà tí Jésù dénú ayé ó la nǹkan kọjá ìgbà tí ò tí ì la nǹkan kọjá kò sẹ́ni tí ń forúkọ ìbádọ́ àwọn olùkọ́ni là ń pè é kó tó kú ìgbà tó kú tó jíǹde ìgbò jíǹde tán ọmọ ẹ̀yìn sálọ etí odò ó kú ọmọ ẹ̀yìn orí wọn bá pé àwọn ọlọ́mọ apẹja ibi ijọ́ mẹ́rin pín lọ́gbọ́n ebi ṣe pa nǹkan kan lójú omi ẹja ló máa ń wá nǹkan jẹjà rẹ jésù tó lọ bá wọn hmm. ó tó fún wa lóúnjẹ but àwọn pásọ bíi irú ilé òsì wọlé mo wá mo wá mo wá ni àwọn ò gbé jáde ẹnìkan sọ fún mi ó ní dáàdì táwọn ará èkó ìbàdàn ìjẹ̀bú eh, abẹ́òkúta tó bá ń pè yín ẹ máa fún wọn sẹ ní kan tẹ ẹ sì yọ báàgì mẹ́rin márùn mẹ́fà méje ẹ máa fún wọn ká máa fi ṣiṣẹ́ ká máa bá fi ká máa bá fi ránṣẹ́ ká máa fowó ránṣẹ́ ká máa fi ṣiṣẹ́. mo ní ògbó mi ti blow ní tanásàlà àdúrà mi ti gbà lórí àwọn èèyàn mo ní tí n tanásàlà bá ràn mí lọ́wọ́ n fẹ́ ran lókà lọ́wọ́ ni ìyá ń jẹ wọ́n nàìjíríà o. Ah! ìgboro ah! ọ̀dẹ̀rùn. Ah! Hmm. E, ebi alápàfẹ́ kú ṣé àwọn tí wọ́n lo ẹ̀wọ̀n mo sọ fún pé mo lọ sí ibìkan sáwọn pásọ òlò lọ ni sáwọn wòlíì òlò lọ ni èmi ò bí mo ṣe sùn àtìmọ́lé tó tí mo sùn tá sí sẹ́ẹ̀ mi ò dé agodi rí mi ò dọ̀gbẹ́ ìwọ̀n rí ṣùgbọ́n gbọ̀rọ̀ trinity ṣẹlẹ̀ mi ò mọ̀ rí mi ò rí rí mo kàn rí lórí facebook mo ní ah kí ló ṣe bọ́ yìí hmm. ah, mo wá try láti jáde torí ẹ̀ mo wá lọ ságodi mo lọ wọ̀ mẹ́ẹ̀ ó ṣe gbọ́pọ́n ní wòlíì kan mọ́ àwọn ìyá lẹ́nu torí kò rí rí kò mọ̀ rí ẹ̀rù kọ́kọ́ ń bà sẹ́yìn pé muslim ni tó déédéé rí mọ́ sáà ah, lọ mo ní mo kàn wá pé mo máa ń rí ẹ bó ṣe máa ń ṣe mọ̀ pé ó kàwé àìríṣẹ́ ṣe kò ṣe ń ṣe street street tó ń ṣe yìí náà kì í ṣe pé n tó dùn mọ́nú pẹ̀lú ìgbà tí ìgbàmú tó ọmọ ń jẹ yìí mo ní tí n bá ti ro ìgbàmú tí ìgbàmú ọmọ ń jẹ yìí torí ẹ̀ ló wá wá pé káwọ́ bó la ṣe rí ọ̀ràn lọ́wọ́ lórí tó ṣe àlùdá ṣùgbọ́n bó láti lè rọrùn lọ́wọ́ ni mo fi débẹ̀ mo wá débẹ̀ mo wá ń wádìí náà bá ní eighty thousand lọ́dọ̀ àtọ́jú sẹ́wọ̀n ọdún eight thousand ìkan fifty thousand ha mo ní kí ló dé bó ló ṣe jẹ́ mọ̀ kó ń jẹ wọn ní ṣaka ń ṣakaṣaka ajílẹ̀ wọn dún búrẹ́dì mákàrà wọn kà sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn wá ń bú kí mi dáadé fáwọn òun fún ọ lọ́wọ́ ní dáadé wá yọ wá wọn lọ bá wọn dà wọn ní wọn dà ẹ bọ́ sọ̀tọ̀ ní àná kan kàn tiẹ̀ wọ́n kàn mú wọn wọ́n ti wá ṣèdájọ́ wọn torí pé wọn ò rí lọ́ọ̀yà tó dùn fún wọn wọ́n wá ní ìdíwó tó ń gbà wọn lẹ̀ ìyẹn mo tún fẹ́ bẹ̀rẹ̀ sí gbèsè báyìí. ẹyẹ jẹ́ tiẹ̀ tí gbogbo àwa pásọ̀ tá a bá wá ń rí bẹ́ẹ̀ ok. ẹ jẹ́ fàṣìkò ìdúpẹ́ lọ́wọ́ yín o fún oore tẹ́ màálù oore tẹ́ ṣe mí torí pé bẹ́ẹ̀ bá wá ṣerú ẹ̀ ọrùn orú èmi ni gbogbo wàhálà wọn wà àwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣèrànlọ́wọ́ lóòótọ́ o ṣùgbọ́n ìtẹ́ wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹlẹ́mẹ́yìí tí mi tí mò ń sọ lepers colony ìbẹ̀rẹ̀kòdó tẹ ẹ wá tẹ ẹ wá pín oúnjẹ fún àwọn èèyàn tó nípèníjà tẹ̀sí fún wọn lówó ẹ̀wọ́n ni dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe èmi náà sì dúpẹ́ pé ẹ ṣèrànlọ́wọ́ ẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń fowó ṣèrànlọ́wọ́ kò dúpẹ́ o. iṣẹ́ tá a rán wa ni hmm. tá a bá ti rán wa ń ṣe àárín jẹ́ hmm. tá a bá rán wa tá a bá jẹ ẹsẹ̀ ni tá a bá rán wa tá a bá jẹ àmàlẹ́ problem iṣẹ́ tá a rán wa ni so now ẹ wá imagine káwá jẹ́ pé a ní àjèrè ọkàn ní alóòótọ́ kílódé àlọ́bẹ̀ ká lọ́mọ àjèrè ọkàn wọn ọ̀rẹ́dì wọn ti dájọ́ fún wọn wọ́n dẹ̀ ti fáìní wọn kì í dẹ́ ṣe pé wọ́n ní wàhálà kan rẹpẹtẹ ju pé wọn ò rí olùrànlọ́wọ́ lọ ok tẹ́mi bá débẹ̀ tó bá gba mẹ́wàá tí pásítọ̀ bá débẹ̀ tó bá gba mẹ́wàá tẹ́lẹ̀ bá débẹ̀ ṣé ṣé ọgbà ẹ̀wọ̀n ní fàní tẹ́ ẹ bá gbọ́ yé àwọn èèyàn kan náà sùn bẹ̀ ẹ̀ lànà. ẹ níjọ́ ẹ bá fẹ́ kọjá lọ síbẹ̀ níjọ́ tẹ́ bá fẹ́ lọ gbà wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ká lè gbé sínú iṣẹ́ ìròyìn wa bó tẹ̀yẹ pé ẹ̀ kì fẹ́ ká gbé tẹ́ ẹ bá ń ṣe ní kọ̀rọ̀ sí ìta ṣùgbọ́n mo ti ṣàlàyé fún yín lọ́pọ̀ ìgbà pé bẹ́ẹ̀ bá ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn ó wù àwa láti máa gbé jáde kì í ṣe nítorí àṣehàn ṣùgbọ́n káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ni à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣẹ́wárí wàhálà tàwa nílé nílé mọ forúkọ wòlé gbàdúrà àwọn àṣegbàdúrà gbogbo ọ̀tá ń gbà mọ sọ lórí program rédíò kan ẹni ẹgbẹ́ mi ó nígbà tó ń gbà tó ń forúkọ babaláwo rẹ gbàdúrà yánú ṣẹlẹ̀ mo ní stop ẹ̀ <laughs> babaláwo rẹ ta gbé nínú inú oko kan nílùú Èkìtì kó mọ iye inú oko kan ní eré àjèsà kan bẹ̀ wọ́n bàbá Adébóyè inú oko kan jèsà bẹ̀ wọ́n ta ló mọ̀ràn ó yé wa bó ṣe ń dàgbà bó ṣe sọnù táwọn òbí rẹ̀ wá àmọ́. ibùjẹran náà nàbí jésù sí. iná ní ilé mọ sọ ìlóyún orí ọ̀tọ̀ ní ìbálòpọ̀ sí láàrin gbogbo àwọn tí mo dárúkọ ìbálòpọ̀ náà bí wọn kò sí láàrin Maria àti Joseph ẹ̀yìn ìbáyẹ ọmọ tó lọ́lá ni tó lógo kò sẹ́ńtà lè fogó rẹ̀ wé inú gbogbo wòlíì láyé báwo ó kàn jọ ní ìhòòhò ní dàbí rẹ̀ ẹ wá máa wọn tó ń ṣẹlẹ̀ wọn ní ọ oh, tẹ bá ń forúkọ yẹn gbàdúrà wàhálà ni kò ní dáhùn. ẹgbẹ́ ẹgbẹ́ ẹlòmíì máa gbà. irọ́ ni irọ́ ni wọ́n rò bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wo bíbélì bíi ó ti la ìlàkọjá kọkọjá ó gbà àwọn ogójì ọ̀sìn ogójì òru àwọn èèyàn kan náà máa ń bà nínú wa tó bá wá gbára tó bá fẹ́ kọ́ lágbára kó mọ rí náà kó mọ rí náà kó rówó lọ́wọ́ kó lọ gbà wẹ́ forty days. àti forty nights ọ̀pọ̀ àwọn èèyàn ń kú ni òun oh, ọlọ́ọ̀ni Jésù gbọ́ kí sóhun èèyàn pé èèyàn kan lé lédè sọ fún ìfẹ́ gbà àwẹ̀ forty days forty nights. mo sọ fáwọn ọmọ mo sọ fáwọn ọmọ mi jọ tún ìṣètò lọ ìmọ̀ onímọ̀ ẹ̀sẹ̀ jẹ́ ẹsẹ̀ mọ̀tọ́ ni mò ń bọ̀ èmi ò ń tàn yàn ní tí mo ti gbà dọ́jọ́ ni tọ́ta pẹ̀lú ìkó mi nu wàhálẹ́ ó sì wà lára mi tán pa nu wàhálà rẹ̀ tán ni a máa gba ẹ̀ funfun àgbàgbàgbàgbà kò ní sí kókó wọ́n tún ní alọ́gba dúdú wa dúdú wa ẹ wà nù ẹ pa gbogbo náà ẹ tu gbogbo ilẹ̀kùn gbogbo ilé dúdú mọ́ ẹ àwọ̀ dúdú tún funfun ní kẹ́ ẹ má jẹ nǹkan elépo kẹ́ ẹ má jẹ nǹkan aláta pupa ni pé kẹ́ ẹ jẹun ní alẹ́ ìgbà ṣe elépo ìbá ṣe aláta. ẹ lè jẹ tọ́kì. ẹ lè jẹ gbò yẹn but ìmí àwọ̀ tó ń bàtọ́ sọ pé ẹ̀ bọ̀rọ̀ bọ̀ sọ ìyẹn la wò ó kẹtọ fira yín wò ó ẹ tilẹ̀ mọ̀ ẹ kọjọ méje okùnkùn gbogbo kìíní ológun náà gan okùnkùn gbogbo kìíní yẹ kò sí kankan bẹ ka ka kàjé kàjó lásán ni kàjó lásán ni mo wá lọ náà bí a ti wá mo ti wá bí mo ti wá pinnu pé òkè olúwa mo fẹ́ kó o lò mí bó ṣe lò mí kò fún mi ní nǹkan tí mi rí lò ẹ̀bùn ni mo ń béèrè fẹ́ kó o wọlé tán fún mi. ẹ máa ń ríran sí ìyàwó orí fóònù ẹnìkan ti pè mí nígbà bàbá yẹn kọ́ àmọ́ orí fóònù ló ti. mi ì lè ríran rí kẹ́ béèrè béèrè padà ntí náà ríran fún yóò ní ju ṣẹ́jú méjì sí mẹ́ta lọ but kì í ṣe bá a ṣe bẹ̀rẹ̀ nu àlàmọ́ kọ́lá ìtí òyàwó yẹn nu àlàmọ́lá lẹ́yìn àlá ni mo ni mo á rí pé ah, ṣé n mọ̀ wá tí mo sùn àwọn n mọ̀ sùn táwọn yorùbá ti ni hmm. ọlọ́run á fún mi lẹ́mọ̀ nípa kí n ṣe pé mo lọ kíra mú lóòkè náà mi ṣe ẹ̀rọ àbẹ̀tẹ̀ lọ́ba lórí òkèlè ọmọ rẹ mi sùn gbogbo òrìnà tán rí èsùn fún ọ because tẹ ntọ́lọ́hún ò tí ì ṣetán tí ó fún yín tẹ bá fẹ́ fagídí gba èsù ọ̀wà ẹ mọ̀ pé èsù wa bẹ jésù ẹ̀ ntí jésù wa ṣe ọ̀tọ̀ ọ wá rìn fáìtẹ̀ sí nǹkan mi bẹ́ẹ̀ ni èsù ṣe rìn fáìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fagídí wá gbára wọ́n á lórí òkè wọ́n á ní mi ò ní pòmí o àfi tó wọ́n bá sọ mí dálágbára o ibi máa kú sí o jésù ògbọ́ tí wọ́n àkórí tí wọ́n ro toró mọ̀ pé olójú kòkòrò ni wọ́n ń wá tí wọ́n fẹ́ fi fún wọn níta bá fi fún wa ni wọ́n ń pẹ́ ìran yìí láti two thousand and thirteen tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó yẹ kí ìran yìí ti kú bọ́ kò lè kú ìdí tí òfin lè kú ni pé àfọ̀mẹ́ ni mi ò mọ̀ bó ṣe wà ẹ wá máa wo ohun tó ń ṣẹlẹ̀ bí nísìnyí jésù kristi òun rèé o orúkọ rẹ̀ lọ́lá ológun ẹ wá wo Fílípì oríkejì ẹ já ká wo ẹsẹ̀ ìkẹfà Fílípì oríkejì ẹsẹ̀ ìkẹfà ẹni tí ó ti tí a tilẹ̀ jẹ́ tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò sì kà sí ìwọra láti bọ́ Ọlọ́run dọ́gba kò ní fẹ́ bọ́lọ̀ dọ́gba lójú àga wọn lẹ́fù mọ́ ṣé wọ́n rí àga Ọlọ́run sẹ́nìkan hmm, kàga fọlọ́run àga wọn lọ́gbàdì wọ́n wà kásìwáyà wọ́n kàṣẹ́ tuntun láì sí orí àga sẹ́yìn tó mọ̀ pé àwọn ìgbésẹ̀ sílẹ̀ gbogbo ọmọ ìgbẹ́lẹ́ ògbésẹ̀ sílẹ̀ alẹ́ mo ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà bá àwọn èèyàn lọ́wọ́ tọ́nà dọ́gbọ́n ni wọ́n ẹ tún wá mọ̀ ọ́ ẹbí àga ọba lè kí lè mọ̀ owó yìí irọ́ ẹ gbọ́ bíbélì bí ni ìlú táì lè forúkọ gbàdúrà kò ní gbà ìdí nìyẹn amúyẹ tí Jésù níbí la fi rí ó ní ẹni tó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run ẹ máa wo àwòrán Ọlọ́run ni áńgẹ́lì kan látọ̀ wá ká tó bí jáde sínú ayé tí kò sì kà sí ìwọra láti bọ́ ọlọ́run dọ́gba gbogbo wo lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ bá sí o wọ́n mọ pàṣẹ bẹ́ẹ̀ nípa lọ́lọ́ wọ́n mọ sọ̀rọ̀ tàbábábá lábẹ́ nípa lọ́lọ́ wọn làwọn ó ṣe é àwọn làwọn ó ṣe kí ló fẹ́ ṣe mo máa sọ fáwọn èèyàn ní péjì mi valenti máa ń kánjú kó má pè mí o èmi ò kánjú o láyé mi ṣe dúró déédéé ìkejì ni pé o ò lè fagídé mú ọlọ́run kankan láti ṣe nǹkan tó bá bẹ́ẹ̀ ṣe ni ó ṣe. pé a ń gbàgbé ọ. àwọn òní lè sọ yẹn wọn á ní lónìí lónìí tó bá ti lè dá sí gidi ìyá tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń rọjú wọ́n fẹ́ bọ́lọ̀ ń dọ́gba ni wọ́n ti sọ̀rọ̀ àwọn dọ́lọ́run èèyàn mẹ́ta tó bá lè fún fifty thousand. bẹ́ẹ̀ ni wọ́n á ní wọ́n á ní ẹ má sọ̀rọ̀ wòlíì wọ́n á ní tí wòlíì bá bá ọmọ àjọ kan tó bá bá ìyàwó ọmọ àjọ kan lásìkò wọ́n á ní ẹ má sọ̀rọ̀ ẹ o wọ́n á ní yọ yọ yọ yọ ta ní nǹkan o ẹ̀fọ́ olùsọ̀lẹ̀ o ẹ̀fílẹ̀ o ẹjọ́ ẹjọ́ máa gbáyẹ̀ o ọkọ ọmọbìnrin yóò máa o girlfriend olùsọ. ọjọ́ kan ní dẹ̀ pa ọmọ ní dẹ̀ pa olùsọ yìí pẹ̀lú ìyàwó mi tí ì bá sàrífín ìdọ̀tí síbẹ̀ lọ́yọ́ kan tí mo bá wò yìí àní yóò dẹ̀ ń bọ̀ bá tó dé sunday ìjọ sunday yóò tó rí nà ẹ wo wo tí wọ́n bá yọ ó ti wọ́n bá yá ó dẹ̀ mọ́ kọ́ ẹ̀ èmi nu wọn omi lásán náà fún un ló dọkọ ó bẹ̀rẹ̀ tó máa ń gbé nǹkan ránṣẹ́ sí nílùú ẹ mọ tó fi pilẹ̀ rẹ̀ ẹ láìsí ká máa bẹ̀rẹ̀ sí ẹni tí fi pé wòlíì rúbẹ ní akọrin àdó àjọ méjì jọ wọn ni wọn máa gbà àdó àjọ méjì jọ wà á pè mí ni ó pè àwọn tí mo gbà fún pè ó pè mí náà ju pé kí n má fi àsìkò mi sọsẹ ọ̀sẹ̀ tó lọ rà ní ọjà ọjà gbèrú tẹ ẹ bá débẹ̀ ọjọ́ kan fẹ́ lọ pàfún làbá níbẹ̀ ọ̀sẹ̀ oríṣiríṣi arọbìdàdà arọkúdàdà amúyẹwà amúkúwà àwọn tó ń tà lówó débi gbé iṣẹ́ awo náà fi ṣe gbogbo ẹ̀ ńlọ òwú ẹ̀ nílò ìbò ìdínú tó fi wà lójú kan. ṣé báwọn ọ̀sẹ̀ máa ṣiṣẹ́. ṣiṣẹ́ ń bo kó lè ṣiṣẹ́ àlórúkọ kan láfọ. àwọn kan máa nígbà wọn bá wọ iṣẹ́ ni wọ́n lé sí fáwọn. ẹnìkan ti pè mí dáàdì bó o lè ọlọ́run ṣe ṣe fún ẹ̀sọ́ ṣẹ́tẹ̀ wẹ̀ fún mi wòlíì ló ná ṣẹ̀wọ̀n oríṣiríṣi wòlíì là ń lónìí mo ní ọsẹ ìwé ní òkú ọsẹ rí ẹ lè gbòòrò pàfún lára mi. èmi náà rí bẹ́ẹ̀. àìrọ o wọn mọ ju yẹn lọnà orúkọ kan tó ju orúkọ lọ. tí àdúrà àti bíbélì nìkan náà. ó náà ni ó tó ó tó láyé wẹsẹ. bẹ́ẹ̀ ni bó ń fẹ́ máa wẹsẹ tá a mọ̀ fẹ́ máa wẹsẹ fún àǹdẹ tí bá ní máa sọ sí fáwọn èèyàn bàbá ọlọ́sẹ̀ náà máa pè ní ẹ̀yìn ìgbà yẹn kẹ́ẹ̀ tó ń bọ̀ dẹsẹ̀ nílùú èbù sáwọn àjẹ òbí hmm. àdúrà nílé rẹ̀ tí ò ṣe kò ṣe gbá mọ́ iná ni. Hmm. àdúrà àdúrà tọ́lọ́run bá dìídì ṣe fúnra ẹ̀. ó ní ẹnìkan sọ pé ó ní gbogbo àtọ́ wà lórí péèjì láti àìmọye ọdún ó ní mo ti lọ jù wọn lọ so tá a bá ń sọ nípa agbára ọlọ́run àdúrà ni òṣè ń gbámú kò sí tá a lè fi dípò àdúrà kí wá ṣe ká gbàdúrà gan lásán agbọ́dọ̀ tẹ̀lé ti tọ́ tó gbé àdúrà rẹ̀ àwọn kan gbàdúrà gbàdúrà kò sí tó ṣẹlẹ̀ because wọn ò tẹ̀lé òtítọ́ tó gbàdúrà rẹ̀ ẹ wo tó ṣẹlẹ̀ bíi wọ́n ní kò ká láti bọ́ ọlọ́run dọ́gba nísìnyí báyìí gbogbo yẹn tẹ ìgbọ́ bá sọ pàtó bọ́lá tàbí olè gbogbo yẹn ọmọ kúnlẹ̀ dáàdì dáàdì dáàdì dáàdì dáàdì ọ̀sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ obìnrin mi yẹn ìyàwó ẹ̀dá ẹ̀sẹ̀ gbalẹ̀ títí kó tó mọ̀ bọ̀ chọ́ọ̀sì yẹn kò ní dé bí kò ní dé chọ́ọ̀sì sọ àpọ̀lẹ́ tíyàwó lò lè fún lulẹ̀ a máa pàṣẹ pé kàn ọmọdé ọmọ fún tí ò lè fún lulẹ̀ bíkọ́sọ wọn mọ̀ bó ń lọ ni pálá ìsòtọ́ ni ó ní sikẹ́tẹ̀ ní nǹkan bọ́ọ̀dù sọtọ́ mi bá pín pé adáàdì ah, ah, ẹ sọ fún bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ní kí ni mo fẹ́ ṣe kò yé mi kò sí wòlíì kan tó dìde láyé tó yé mi àwọn tó bá mọ̀ ní bágbára sí wa wọ́n ti wọnú ìmọ̀lẹ̀ òkùnkùn àtàgbàrọ̀ ẹ wá máa gbọ́n tó ń ṣẹlẹ̀ mí. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkeje ẹsẹ̀ ìkeje ó ní ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó sì mú àwọ̀ ìránṣẹ́ ìtàn pé wòlíì ní ìránṣẹ́ jésù ló ó bọ́ ògo ẹ̀ sílẹ̀ ògo tó gbé wáyé ti pọ̀ jù ògo yẹn kò lè lò tó bá wọ̀ bí òun làwọn èèyàn wá ń wọ ọkùnrin lẹ́nu tẹ bá rí ẹlòmíì tó bá wọ agbádá òye irú àwa tá a fi tẹ wà ń ṣẹlẹ̀ tí ẹ bá rí ẹlòmíì tó bá agbádá ọmọ fọwọ́ rọ asẹ́yìn ni a ní ìwọ ìwọ tó ìwọ tó lóye náà kọ agbádá mo wọ́n ń bi wọ́n léèrè ọ̀sọ́fà agbára inú ló ń lò ta ló wọ̀ lásọ ta ló fún lóye nobody àtòkè lágbára ti ń wá ìdánimọ̀ ní gbogbo àbúrò tá à ń dè cross mẹ́ta ni cross mẹ́rin ni àgbàdà ìdánimọ̀ pèsè lẹ́ni ọ́ ni ìyẹn náà wà ń pè lágbára ń sìn hmm. ìyẹn náà fi sagbara ìyẹn náà múlò alágbára àwọn ní o ti dààmú rẹ àwọn ẹwà agbára no inú lè wà agbára. bí àwọn aṣọ yìí ṣàṣọ agbára. èrò wo àti bí dáadé máa ṣẹlẹ̀ ní ìgbéwọ wáyé ti tẹ ìgbìmọ̀ kò ṣẹlẹ̀ ní owó fọ́ọ̀kà. ìṣe pé ìṣe bá ní kí àwọn ọmọ ìjọba márùn-ún wá gbà mú pé ìwọ tó bá wọn. kò lè rí nǹkan kan bá mú bẹ́ẹ̀ aṣọ aṣọ níbàámu pé ọwọ́ ara jésù kan lélẹ̀ yìí aṣọ lásán ni mo lọ rà kan bẹ́ẹ̀ ni pé ara ló kù pé aṣọ orú bẹ́ẹ̀ ni lélẹ̀ yìí. irọ́ ara wàhálà ta nínú táwọn èèyàn fi sọra wọn dọ́lọ́ ẹ wá mọ ohun tó ṣẹlẹ̀ bíi gbogbo nǹkan tá a wá mú yìí ó sọ̀rọ̀ ìdìrànṣẹ́ ó sì ṣe a sì ṣe ní àwòrán ènìyàn nígbà tí ó sì rí ní ìrí ènìyàn ó rí ara rẹ̀ sílẹ̀ ok ká ní kó gbogbo yẹn wáyé tó gbé wáyé ṣé yóò lè pété rù yóò rà lérò yóò rí yóò rí jọ́ọ̀mù gbogbo àwọn ọmọ èèyàn lè dúró tì rẹ̀ rẹ̀ ti pọ̀ jù ó sì tẹríba títí ó fi di ojú ikú àdí ikú orígi àgbélébù wòlíì wo ló kú lórígi àgbélébù tó jí mi orúkọ wo náà wá fi gbàgbé fẹ́ẹ̀kì lórúkọ náà orúkọ wòlíì wòlíì ẹ̀mọ̀ ìgbàdúrà ẹ̀ẹ̀kan tó wí ni wọ́n lọ rẹ̀ sílẹ̀ ti dojú ikú orí ikú orígi àgbélébù ẹ̀ wá mọ́ sí sọ́yìn nítorí náà ọlọ́run pẹ̀lú sí ti gbéga gidigidi ìrẹ̀lẹ̀ ló wà ọ̀tọ̀ ọlọ́run gbéga àwọn tó ń sọra wọn di èèyàn ńlá lónìí wàhálà wà nù ayé wọn àwọn wòlíì wọn á máa lọ kíní wọn sọ wọn program kan wọn sọ wọn tòmọ́tò mẹ́rin sẹ́yìn ara wọn kì í ṣe sì rìn ní bẹ́ẹ̀ sì rìn tàbí gbókùn tàbí ń gbá láyà àwọn. ìbéèrè rẹ̀ ọmọ àjọ yìí náà ta ló àwọn bàbá yẹn ni wọ́n lójú ìwọ ọlọ́pàá ti tẹ̀lé ọ because agbára ọlọ́run bẹ ògo ọlọ́run bẹ ṣùgbọ́n kí gbogbo ayé ọba rí pé wọ́n jẹ́ nǹkan kan nínú ayé náà ni bọ́tí jésù ò rí bẹ́ẹ̀ ẹnìkan wà máa lórúkọ ẹni ọmọ gbàdúrà fẹ́ẹ̀kì ní fi gbàdúrà ẹ tó jẹ́ ń sọ ilé ìfún níbo náà ó ta ló sọ jésù lórúkọ àwọn áńgẹ́lì ohun jáde látọ̀rọ̀ máa pẹ́ lọ sọ fún ìyá rẹ̀ orúkọ tó máa rí ọmọ ìjọba tó bí sáńgẹ́lì lọ sọ orúkọ ọ̀gbìn ìtàn nígbàdúrà sáńgẹ́lì lọ sọ áńgẹ̀lì lọ sọ́rọ́ bàbá sọ bóyì áńgẹ̀lì lọ sọ́rọ́ bàbá Robert Adébóyè àwọn bàbá yẹn ó dá mi lójú pé jésù àwọn ti sọ lóko gbà ní torí ńgbà yẹn ò sàṣìrò lé ńgbà bí wọn. àwọn náà dàgbà tán mú jí gbẹgbà jésù. bẹ́ẹ̀ náà orúkọ yẹn lẹ́yìn àgbàdua ó sì bára wọn orúkọ àǹdẹ alórúkọ tá à ń jẹ lọ́rùn táwọn èèyàn mọ̀. lọ́rùn. alórúkọ tá à ń jẹ. ẹnì kọ̀ọ̀kan lórúkọ tiẹ̀. sẹ́ẹ̀mọ̀ pẹ̀lú áfíríkà lónìí tẹ́ bá fẹ́ gbàdúrà fún tẹ́ bá náà sẹ̀ lórúkọ wọ́n ní ìrọ̀lẹ́ ńpa fáwọn ni wọ́n ní ìrọ̀lẹ́ ńpa o wọ́n ní orúkọ ìyá wọn. kí ni mo fẹ́ forúkọ yẹn sí èmi lè mú orúkọ ẹ èmi tí mo jíṣẹ́ fún tí mo mọ̀ tí mo rírí tí mo sọ́n tí ń sìn mo lè mú orúkọ tí ń jẹ́ tí ń fi gbàdúrà tọ́nu fi láfi tilẹ̀ kọ́ fi sí àwọn kan ní sẹ́ẹ̀sẹ́gun làwọn ní lọ́wọ́ o ara àwọn ilé báàlì wọn aláwọn ní sẹ́ẹ̀sẹ́gun tí ń jẹ́ bí ẹ tó bá ní sẹ́ẹ̀sẹ́gun àṣẹ wọn máa pọ́n tí mo kún ọ̀bá tẹ̀lé sẹ́gun bóun ló ṣe ní sẹ̀sẹ̀ kúrò ní tí ìbùkún òní síbẹ̀ lẹ́yìn ogun ìbùkún lọ́yọ́ tẹ̀lé ẹ wá máa wọ táǹkà mi wọn ló tẹríba ẹni wá sọ pé a ti fi orúkọ kan fún ẹni tí ó borí gbogbo orúkọ orúkọ tá a wá ní sórúkọ gbogbo wòlíì tó fi gbàdúrà rẹ tó borí gbogbo orúkọ ti àti tẹ̀só àti tẹ̀mẹ́ẹ̀mó àtorúkọ wòlíì o àtorúkọ pásọ àtorúkọ babaláwo àti tàfáwò àti fi orúkọ kan fún gbogbo orúkọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ekú kí ó máa kúnlẹ̀ àti àwọn tí ń bẹ ní ọ̀run àwọn òun náà ń bẹ lọ́run àti àwọn tí ń bẹ ní ọ̀run àwọn òun náà ń bẹ lọ́run. àwọn angẹ́lì náà. pé kò yá àwọn èèyàn orúkọ tó ń pè ní ayé yìí kò lè ṣiṣẹ́ ìṣẹ́jú márùn fọ́tò wòlíì tó fi ń rọrí kò lè ṣiṣẹ́ ìṣẹ́jú márùn àwọn kan bíbélì náà fi máa ń rọrí kiri báwo ló ṣe fi máa bẹ́ẹ̀lì rọrí kiri. wọ́n gbàgbọ́ pé àwọn irọ́ ẹ mọ̀ ìyá mọ̀ ẹ̀rọ nínú wa ni wọ́n ń gbé nta nka ò sí pàtàkì bí nta gbé ní ìgbà tí wọn tí sàtánì lọ bá Jésù ṣé bẹ́ẹ̀ ni wọ́n á kàkiri ẹ lára lójú àlà ṣé bẹ́ẹ̀ lẹ́mọ̀ á kàkiri ṣé bẹ́ẹ̀ lè ti mọ̀ sórí. lẹ́mọ̀ lo lẹ́mọ̀ ìgbàdúrà ẹ wá máa gbọ́ tó ń sọ bíi ọwọ́ ni pé ní orúkọ Jésù ní kí gbogbo kó máa wólẹ̀ àti kí gbogbo àwọn kó máa jẹ́ ó àti àwọn tí ń bẹ ní ilẹ̀ àti àwọn tí ń bẹ lókè ọ̀run àti àwọn tí ń bẹ lọ́run àti àwọn tí ń bẹ nílẹ̀ àti àwọn tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀ àti pé kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa náà tọ́ba wa ní lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù tí bàbá wòlíì rú bẹ́ẹ̀ ni akọrin lórúkọ Jésù bàbá wòlíì rú bẹ́ẹ̀ ni akọrin ó ti rọrùn èmi ń pè é bẹ́ẹ̀ mi ṣe ń pè ìwọ náà gbọ́dọ̀ da orúkọ Ọlọ́run rẹ mọ̀ o ò lè máa yá ọlọ́run tèmi orí kò tó mi náà lọ. ọlọ́run àìkọ́rẹ́ o ọlọ́run adéwòye o. ẹsẹ̀ ni òsì tó ṣe tí ìdàgbà ti pọ̀ tó bá ti pọ̀ dùnú ayé gbogbo nǹkan náà wọ́n mú wa ìyẹn wọ́pọ̀ ṣe é ṣe àwọn wọ́pọ̀ ṣe é ṣe wọ́n mọ̀ dárúkọ wọ́n mọ̀ dárúkọ àwọn wòlíì àgbààgbààgbà yẹn àwọn yọ́yọ́ wòlíì táyì ṣe bẹ̀rẹ̀ ayé wọn. ọlọ́run nineteen thirty. nineteen thirty ìjọwọ́ ṣe nineteen thirty ogun nineteen thirty ìjà àwọn ọ̀dọ́ nineteen ogun tó wà lẹ́sìn ju ogun ogun nineteen thirty ogun òsì nineteen thirty ogun owó ṣe bó kun ogun tó kú lóko iye àgbẹ̀ ló ti kú tí mọ́tò bóyá mọ́tò pámì kan tí babalọ́lá dẹ̀ pàdé wọn tọkàn ẹ̀ tọ́ dẹ̀ jí òkú dìde ṣe bó ni ebi ti fẹ́ pa àwọn èèyàn kù sí ìyá ń dàpọ̀ èèyàn gan ìsọjí nineteen thirty kì í ṣe ìsọjí ìràwọ̀ alọ́lọ́wọ́ ta wáyé bọ́t kò yé wọn tó bá ń gbàgbọ́ àyẹ gbogbo ojú kan ní àwọn òde ọmọ gbà àwọn ọmọ ìjọ máa gbà náà ẹ wá wo ibi àti wá rí orúkọ yẹn lò ẹ wò sí àwọn apọ́sẹ̀lú ní kẹta kó tó di pé àádọ́ sí ibò mìíràn ẹ wò sí àwọn apọ́sẹ̀lú kẹta ẹsẹ̀ kìíní ǹjẹ́ pétérò ojú àánú jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdó àti ìsìn wákàtí kẹsàn-án ọjọ́ wọn sọ pé wákàtí àwẹ̀ ẹ ti rí wákàtí àdúrà tí í wákàtí kẹsàn-án ọjọ́ ẹ wá máa wo wọ́n sì gbé ọkùnrin kan tí ó ya látinú ìyá rẹ̀ wá tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́ lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì tí à ń pè ní dáradára láti máa ṣagbe lọ́wọ́ àwọn tí ń wọnú tẹ́ḿpìlì lọ nígbà tí ó sì rí pé tí òjò àrùn bí wọ́n ti fẹ́ wọnú tẹ́ḿpìlì ó ṣagbe ó rí àwòrán ọlọ́run lára wọn ó rí òwúrọ̀ ọlọ́run lára wọn ó rí ẹwà ìkùkù lára àwọn ọmọ ọlọ́run lẹ́nu wa ní pé èèyàn lówó kó dọ́rùn gbọ́ lọ́gbà dọ́rùn ẹni tí ò lówó olùmọ́dọ̀ wọn irọ́ wọn máa ń pọ̀ wọ́n lọ yáwó mi wọ́n lọ yáwó mi wọ́n máa tàwọn èèyàn wọ́n máa pọ̀ wọ́n ti jẹ gbèsè ẹgbèsè ọ̀pọ̀ àbọ̀ ọ̀lọ́ ọmọ ọlọ́run sí ní ní kí ni wọ́n rí kí ni alágbèrè bí èrò ṣe wọlé tó sínú tẹ́pìlì tí wọ́n fi rí pé Paul Pétérù àti Jòhánù yàtọ̀ kí ni wọ́n rí wọ́n rí àwòrán ìbùkún àwòrán ògbó ọlọ́run lára wọn wọ́n rí glory yẹn lára wọn. ọmọ ọlọ́run gbọ́dọ̀ ní gbọ́dọ̀ rí tajé ṣe. bó ẹsẹ̀ ní tí wàá rí tajé ṣe jésù wa ìṣòlóṣù wọ́n mú bì kan wọ́n ní ọyàn sanwó ní ọmú pétérù àwọn àti ẹ̀ ó ní kí pétérù ọlọ́ gbẹ́dá yóò bò ó lẹ́nu ẹ̀. kò sàròyé pé àgbọ̀dá sọ́bẹ̀ yóò yẹn jọ sà. ọ̀rọ̀ kò lò lọ kò di owó mọ́wọ́ ló dẹ̀ bọ́ àwọn ọmọ ìbí jìlá five million ọdún. àìní ẹ̀ wọ́n tán àìní. wọ́n tán àìní ọmọ ọlọ́run ò gbọ́dọ̀ ságbe oúnjẹ. ọkọ̀ gbọ́dọ̀ ságbe gbogbo ọmọ náà ló gbọ́dọ̀ wà òkè níwọ̀n bá tí ọlọ́run bá fẹ́ kó wà òkè. ìfẹ́ owó ni ò dáa. a gbọ́dọ̀ sáré jù. now bó ṣe rí báyìí wọ́n rò báwo ni nǹkan gbà ẹwẹ́ sẹ́kẹ́rì pétérù sì tẹ́jú mọ́ pẹ̀lú jọ àánú wò wá ó sì fi yèsí wọn retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn pétérù sì wípé fàdákà ti wúrà àwa kò ní. now wàhálà ta tún wá ní lóde òní ó ti ti yàtọ̀ o fẹ́ mú nǹkan kan jáde mọ́ ẹ fún àwọn wòlíì tí wọ́n máa bínú ara wọn tàbí tí wọ́n máa ń fẹ́ kí wòlíì kan ṣubú táwọn bá dìde èèyàn méjì ló lọ́ bí ẹnìkan láfàṣẹ fún tí ó pàṣẹ sáyé ẹni ẹ tí ó fi lójú ẹnìkan ní ó lo orúkọ Jésù táwọn fi dìde bọ́tà méjèèjì ni wọ́n ní wò àwọn méjèèjì wá sọ pé kò wá fàdákà àti wúrà wa kò ní ẹ wá mọ̀ wo mọ́sáláwọ̀ òní yẹn wọn ló ń fi èso orin tí àti nǹkan gbà lọ́wọ́ Pétérù sì wípé fàdákà àti wúrà wa kò ní ṣùgbọ́n ẹsẹ̀ kẹrin pété pétérù sì tẹ́jú mọ́ pẹ̀lú johannu àwọn méjèèjì náà tẹ́jú mọ́ ó fi èsì òun á fi èsì àti rí nǹkan gbà lọ́wọ́ náà wọn méjèèjì pétérù sì pé fàdákà àti wẹ́rẹ̀ mi kò ní kí ló dé tí johannu sọ pé ṣé wọn fẹ́ gbogbo rẹ̀ hmm. tàbí kó náà tó sáré jáwọ́ kó náà tó kó náà tó máa sáré ṣe tẹ ẹ máa kọ́ tẹ bá sì tọrọ ẹ̀ lónìí òun lọ́gbọ̀n yẹn lọ́bẹ̀ sí tọrọ àwọn tọ́lọ̀ wọn ọ̀nà tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá gbàlá Gabriel ti ń ṣe ní ìsìn ah. mímí náà ń dìde ah, àwọn àwọn náà fẹ́ ṣe sọ̀rọ̀ wọn ni àgbàlá Gabriel tó ń ṣe ẹ lọ wò ó tẹ́ẹ̀bá wádìí ẹ yóò ti máa ṣe ń gbà yẹn kì í ṣe pé kán bá a mọ́ yóò ti lẹ́yìn ojú àná tẹ́lẹ̀ yóò ti ní tẹ́lẹ̀ eléyìí tẹ́yìn ń ṣe kì í ṣe pé ní lọ títí ṣùgbọ́n ẹ ń ṣe nítorí pé wà ní ẹ̀jẹ̀ yìí eléyìí tẹ́yìn ń ṣe kì í ṣe pé mo ní lọ títí mo ń ṣe nítorí pé mo bọ́rọ̀ sí i but lónìí kọpíkọpí ni ẹnì kan wà ní ìdènà èmi náà fẹ́ máa ṣe bágbára ní bẹ̀rẹ̀ ṣe èmi náà fẹ́ máa ṣe mí wà ń tààrà ní í ṣe ẹnì kan sọ pé dádì ó ní ẹ̀yin náà try kẹ bẹ̀rẹ̀ sí í ṣe nínú chọ́ọ̀chì kẹ máa pẹ́ àwọn èèyàn jáde kẹ máa bá ń tọrọ owó fún wọn ah ó ní dáàdì tẹ bá ṣe tẹ bá ṣe máa blow ẹ máa blow mo ní máa blow ní ah mo ní ìmọ̀ràn ẹ̀rẹ̀ dáa o ṣùgbọ́n kò lọ́gbọ́n nù. n tàn ṣe fáwọn èèyàn yẹn à ń ṣe nítorí òní kọ́ torí ọ̀la ni ṣùgbọ́n wàhálà tó wà ń bẹ̀rẹ̀ ìtọ́lọ́run mi ni mò ń ṣe ìtọ́run àgbàlá Gabriel ni ṣe ṣùgbọ́n kíní kan wà tẹ́mi ò fi lè kọ́ péèyàn láyé mo fẹ́ lóbìnrin freedom táyọ̀ ẹ mọ̀ ìdí tẹ́yàn fẹ́ ló freedom táyà yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni o tẹ bá jẹ́ lẹ́yìn ìjọ àánú tẹ tẹ tó di òní ẹ bá ń fún lágbájá lówó ọdọla ẹ bá ń fún lágbáyé ló ẹyin sọ̀rọ̀ sọ̀rọ̀ ló ẹ bá ń fún lákàtí gbòlówó àwọn èèyàn mọ fún ọjọ́ ẹ bá lu mọ́tò pẹ̀lú à wọn pèrè mo ti rówó èmi ò fẹ́ mo fẹ́ lómìnira kò sẹ́nìkan tó lè sọ pé ìgbà tí wọ́n mú fún lóògbé fi ṣètọ́rẹ́ àánú ló fi kó mọ́tò jọ tàbí ló wà òkè irọ́ irọ́ torí wàhálà tá a mọ́ ní ni pé ara wa gbàdé ti dúra wa lọ mo máa ń sọ lórí gbogbo péjì ara mi ọgbà dọ̀tí n lè gba kẹ́kàn bu ẹ̀bùn wòlíì mi lábùkù bó dẹ̀ mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ sí ní tọrọ àbùkù ọ̀wà fún mi mò ń sá fún mi ẹ̀yìn ìgbà yẹn ẹni tó ń ṣe náà ó lè ní faradà láti wọn faradà tó bá gbọ́n tó lọ rán sí ni ó máa láàṣẹ wá pẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ fún ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kí ló dé tó wá ń fi gbé mi lọ kó kí n máa ṣe ṣe fún kí ni àndẹ́mọ̀ tẹ wàá lè sèké ní gbogbo ẹyẹ mi lamẹ́ríkà Canada ẹwẹ́ nìkan tá a rẹ ọ̀yẹ́ ẹjọ́ bá ṣe lórí o kàmá kàmá gbèsè pé because ọlọ́run ọ̀rọ̀ mi ẹ̀yìn ìgbà yẹn kí ni mo fẹ́ fi ṣe pọ̀kọ̀ yá àwọn èèyàn lẹ́nu Jésù Kristi rèé orúkọ rẹ̀ ló dáa jù tá a lè lò bó dẹ̀ fẹ́ sọ fún lẹ́nu kò sí bóyá súnmọ́ wòlíì tuntun fi lè ràn náà lọ ọlọ́ọ̀ sórí ọlọ́run tí wòlíì yẹn ń sìn mọ ọlọ́run tú rẹ̀ o lè mọ bíbélì tú rẹ̀ o lè mọ ọlọ́run tú rẹ̀ tó bá padà sẹ́yìn ìyẹn ò ní ọ padà sẹ́yìn kọ̀ọ̀kan ọ ẹni tó ń wọnú kristi tí o bá sí nínú kristi mọ̀ kọ̀ọ̀kan mi èmi ti mọ̀ mo dẹ̀ ti dúró àwa sọ pé ẹ wá àwọn méjì ọmọ ọjà lẹ́nu ìdára wọn jà ẹ̀wọ̀n ilé kan lò lórí atẹ́gùn ẹnìkan náà dídé dídé ẹni ẹ èmi náà fẹ́ sọ̀rọ̀ àmì lórúkọ kan ẹ mo fẹ́ sọ̀rọ̀ tẹ́nìkan máa ń dé orúkọ kan lórí afẹ́fẹ́. bàbá kò ṣẹlẹ̀. ẹ tàbí òye ẹ̀kọ́ ń jẹ bẹ́ẹ̀ o. tàbí wòlíì onísọjú orí afẹ́fẹ́ wòlíì wa kan wà bá dàbí tí wọ́n pè ní onísọjú orí afẹ́fẹ́ àwọn kan náà ti di dìde ń sìn àwọn náà ti ń jẹ́ wòlíì onísọjú ẹ̀ ṣe wọ́n orúkọ mi lẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ kọ́pì kọ́pì ni àwa gbé fọ́tò ẹ̀ yẹn àgbẹ̀ fọ́tò wòlíì yẹn àtúgbò wòlíì yẹn síbẹ̀ so ó ń pè àkéèsí àwọn èèyàn kan wá wò sáwọn aráàlú ìbò wá gbọ́ ni wọ́n gbọ́n jù wá lọ kọ́ orí wọn pè jù wá because wọ́n ti pọ̀ bíi wọ́n ti ti débò mi ibòmí ìtàndé yẹn ó ti jẹ́ kó yí ó yé wọn. wọ́n ti tó experience yìí. ẹ̀hìn gbogbo bí wọ́n ti fẹ̀sẹ̀ dè wọ́n wọ́n mọ̀ because ẹ tẹ tẹ bá wà lójú kan wọ́n dàbí pé ń bá wà dípa láìpẹ́ tí yá alájú bá fẹ́ ṣe alóore alẹ́sẹ̀ àdìgbà tó bá ló fẹ́ ra lọ ní Amẹ́ríkà á ní abomination ah. tó bá ló fẹ́ lọ lọ kan á ní tó bá ló fẹ́ tọmọ tó bá ló fẹ́ tó bá ló fẹ́ tọmọ yín sùn ọtí bèbè jáde yìí èmi sì gbé lọ ní gbogbo ilé kò sẹ́ńtọ́ náà wọlé lò fún mi kò dẹ̀ sẹ́ni tí ò lè lò ẹ wá wo tó ṣẹlẹ̀ bí àwọn tá a rò pé a lè lò tá a mú létí omi àwọn là ń lé o pétérù wa ń sọ fún pétérù tí o pé fàdákà wa kò ní ṣùgbọ́n tí àwọn àdìlà ò fi fọ ní orúkọ jésù kristi násàìtì dìde kí o sì máa rìn gbogbo èyí tán dámọ́lẹ̀ tán fi pamọ́ ọkọ̀ òun ló fi ọ́ pamọ́ ni ayọ̀ ọ̀run ni ogun ayé ni ogun ọ̀tá ni ogun èṣù ni ogun atẹnudọgba ogun amúnisìn ogun àfìyàjẹláńdì ogun àti ibùjókòólé ọkọ ogun àti rọmọbí lónìí ó dìde lórúkọ Jésù ọrọ̀ asẹ́ ni ìgbọ̀nsẹ̀ ẹjọ́ wẹ́wẹ́ kankan àwọn kan dá dìde lẹ́ẹ̀kan sàdé gbàdúrà ṣẹ́jú kan bí mo ṣe ń gbà tí ń gbà nù kí lórí tiẹ̀ nìkan gba àwọn ọ̀tọ̀ pọ̀tọ̀ fẹ́ pè mí ìkejì ni pé ṣẹ́jọ́ àwọn àlùjáre ni wọ́n ń ṣẹlẹ̀ tó wí bíi pété òrùka pé fàdákà ti wúrà kàwọn kò ṣùgbọ́n ohun tí àwa nílò ní àwọn òfìfọ ní orúkọ jésù kristi dátàrìtì dìde kí o sì máa rìn kí lórí tẹ wá ní orúkọ abá ńlá pẹfẹ dìde kẹ́ni kò dìde kò ní dáhùn ẹ gbọ́ bí ẹni bẹ́ẹ̀ fi orúkọ ẹ fi orúkọ àwọn yẹn ẹ fi wé ti ọlọ́run ẹ fi wé ti jésù ẹni tó dúró lọ́wọ́ ọ̀tún ọlọ́run tí ò lè kú mọ́ ó ti kú ó ti dìde kò lè kú fẹsẹ̀ rẹ̀ rí láyé. ó rí rí ẹ̀rù bà ó nígbàgbọ́ ṣùgbọ́n ìgbà tí ò rákòrò rí tí ò mọ̀ bí ó ṣe rìn tí ò dìde rí kò ní rí ẹ̀wọ̀ ẹsẹ̀ keje ó sì a sì fà lọ́wọ́ ọwọ́ ọ̀tún ó sì gbé e dìde lé ojú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kọ́kọ́ rẹ̀ sì gbókun ó sì fò sókè káì gbogbo ẹ̀yin dá ìwé ètò yìí lẹ́yìn ètò yìí tẹ́ bá ti ń pè mí tí mò ń gbàdúrà fún tí mò ń sọ́nà fún solution ọmọ tẹ̀lé lójú ẹsẹ̀ àṣẹ ọ̀rọ̀ yóò gbé dìde lórúkọ Jésù ẹgbọ́n tó wí wọn ló sì fà á ó sì fò sókè ìdùnnú nì ó sì dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì ń bá wọn wọnú tẹ́pìlì lọ ó sì rìn ó sì ń fò oyin Ọlọ́run ta ni àdúrà rẹ ọgbà tí ò ní mú orin hmm. àwọn wòlé kan máa ń sọ pé ọ dàbí bàbá dàdẹ tẹ sọ ó ní ògbádà fáwọn èèyàn ọlọ́run ọba ẹ̀wọ̀n sórí ìrọ̀ ni bá bó lẹ́sìn gbàdúrà tí ilẹ̀ mọ́ sí ẹwọ́ ọkùnrin kò fún wọn lẹ̀ hmm. wọ́n ló ń fò òun rìn òun yìn inú rẹ̀ ń dùn pé ìrìn tó wọ́n lè rìn sẹ́ wàá gbọ́ mọ́ ṣàgbé mọ́ àgbétanu ayé ẹ̀ àgbékùnú ayé ẹ̀ ògbó ti padà wọnú ayé ẹ̀ orúkọ Jésù nìkan ló lágbára tó máa ń jẹ́ bí idán tí ó jẹ́ wàràwàrà kì í sọ́sẹ́ kì í sóróró kì í ṣe pàfúmù kì í ṣe gbogbo àwọn nǹkan materials tán lálágbé ní hmm. ẹ lọ ọmọ bẹ́ẹ̀ tí ń rà fún ìwọlé kan mọ̀ pé ìjọ kan mo ní ọlọ́gba five hundred thousand náà nìkan ọlọ́gbọ́sẹ̀ ránṣẹ́ sáwọn wọn fẹ́ jẹ́ ẹ̀sùn ní o èmi dẹ́ mọ̀ ń pè wọ́n gbọ̀jẹ̀ ráàyè tán láì torí àwọn èèyàn wa náà mọ̀ fóòtọ́ èmi ò ráàyè pé òun kò pé yín bẹ́ẹ̀ bá fẹ́ jọ sùn mí sí ní pé òun ní pé wòlé mọ́ ẹ̀ fóòtọ́ torí tí bá ti bá ń bọ̀ yẹn sọ̀rọ̀ ẹ̀ tún lọ bọ́ wọn mi ẹ̀ tún pè mí àdádì mo ní mo ti gbàdúrà fún ilẹ̀kùn ti sí fún ẹ̀rí ó ní dádì ilẹ̀kùn sí bọ̀tẹ̀ mọ́ ń bèsì ṣé kí n mọ́ bèsì tó gbò mi máa ń sọ̀rọ̀ ọmọ bèsì náà wọ́n á ní kò sí bèsì rí miss call rẹ tí ì ní pé ọ̀padà ìyẹn ti wà ní àṣà ni ó ní torí pé mo ń bèsì ló ń ṣe lọ́bọ̀ wò wòlíì yẹn irọ́ nípa o kọ̀rọ̀ àyè tèmi wọ́n nu ó ti bìlí pé ọlọ́run ti ṣe ìyanu lọ́dọ̀ mi dẹ́kun òtún lọ́dọ̀ wòlíì àwọn abá pákéjì ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹn lọ́ra ní wọ́n lọ ra ọṣẹ ru ọṣẹ ìwúre ọṣẹ ọṣẹ arúgbó gbogbo ọṣẹ ok kí ni pásítọ̀ wà mí yẹn báwọn ẹlẹ́sìn ìbílẹ̀ bá ṣe èmi ò lè sọ pé kò dáa o nítorí gbàgbọ́ ni o but kí ni ẹdun kí ni àyọjú náà pásítọ̀ ìgbà tó wá ṣe tán ọgbà five hundred thousand òtítì sẹ́ẹ̀dì ọṣẹ ó dìjà wọ́n wá pè mí wọ́n sì wá pè mí wọ́n á pè ọkùnrin yẹn mo ní kí ló tẹ̀ ń ṣe wí ilé àdájì ah, àti gbórúkọ yìí ti pẹ́ ẹ̀pẹ̀lẹ́ ní òmìnira láti mọ̀ ìmọ̀ ní ìsọ̀rọ̀ bọ̀ ọmọ mi ni mo sọ fún ọ ọ̀rọ̀ pé n tó ṣe ò dáa má ṣe gbé kínní ẹ̀dọ́ tán mo ní arábìnrin alátìmọ̀ gbẹrẹsẹ̀ bó wà ní àwọn ti lọ sọ mo ní aṣọ nìyẹn o àmì ah, ọmọ ńlá ni mo ṣẹbẹ́ nìkan ló lórí program yìí lẹ́yìn ẹ sọ fún mi program tó lọ sọ́dọ̀ yìí ọgbà ẹ̀ ó ní kó fi ìbomìíràn ṣe sí nàìjíríà ó dẹ̀ fi ránṣẹ́ ó dẹ̀ gbé orí màmá yẹn ó dẹ̀ gbé orí ẹ̀ màmá yẹn dẹ̀ fún ní thirty three million naira. thirty three million naira. ẹ wà á wọn á bẹ̀rẹ̀ gbogbo ẹ̀jẹ̀ olówó retirement iṣẹ́ tó fi inú òtútù ìmí inú wọn ẹsẹ̀ rẹ̀ ò gbádùn ìkan pè ló ní ẹsẹ̀ méjì gba olórúkọ ti bàjẹ́ níbi iṣẹ́ náà ẹsẹ̀ tó jẹ́ ní ìbò hmm. bẹ́ẹ̀ ẹsẹ̀ jẹ́ tẹ́ ẹ̀ bá wá tún ṣiṣẹ́ dáadáa wọn ò lé kò lólé ẹ jáde kò lólé. oṣooṣù náà sanwó lé. ẹ bẹ́ẹ̀ kí dẹ́ sọ wọn kékeré ẹlòmíì bọ́ ti gèjì lè gba ilé àdẹ́kù iye wọn mọ́tò tán rà tán lò tán rà tán rà tẹnìkan sọ rà olólùwò lówó lọ́wọ́ tó ra mọ́tò tí so yóò ti ní nǹkan tó lò àwọn tán lù náà ọmọ wọn náà ò ní lọ o mo máa ń sọ ọmọ wọn ò ní lọ free àwọn kò ní lọ free àwọn ò ní lọ free wọn ò lè lọ now tẹ́ bá wá wò ó ìgbékalẹ̀ bíbélì àti ìgbékalẹ̀ iṣẹ́ wòlíì tẹ́ bá ti rí kó ti takora wọn ẹ̀ sápadà ẹ̀ sápadà tẹ́ bá sápadà èèyàn ọ̀gbìn kékeré ọ̀dọ̀ wọn nílànà yóò lọ forí gbé bẹ́ẹ̀ mo dẹ̀ gbàdúrà pé gbogbo yín lẹ́ẹ̀ dìde ọkùnrin dìde ó yọ ayọ̀ wọnú ayé yín gbogbo bí ẹ ti ń fẹ́ ayọ̀ ayọ̀ wọnú ayé yín gbogbo bí tí ó ti dàbí àṣetì àṣetì ọ̀tàn ayọ̀ wọnú ayé yín gbogbo ẹ tẹ́ ẹ lè dìde ní ògo tẹ̀lé dìdónù ṣe rí tẹ̀lé dénú ayọ̀ tẹ̀lé dìdénú ìdílé inú ayọ̀ lónìí gbogbo pátá ẹ̀ dìde ẹ̀ láyọ̀ lórúkọ Jésù ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù lọ́wọ́ níbi ọ̀rọ̀ wá dé lóyè àyìn àti sọ̀rọ̀ pa àwọn èèyàn tí wọ́n bọ́ sínú àgádágodo wòlíì bí wọ́n ṣe lè rí ìtúsílẹ̀ kó nu padlọ́ọ̀kì wo àwọn wòlíì èké ṣé ó tọ̀nà fún wòlíì tàbí pásítọ̀ ṣùgbọ́n bíbélì mọ́ bẹ́ẹ̀ kó di ọba ọba àdúgbò ilẹ̀ yorùbá ẹ̀fọ́ àkọlé nìsín ayuyẹ tó ń lọ lọ́wọ́ nípa ti ṣọ̀hún hmm. ti olú ògbómọ̀ṣọ́ pásítọ̀ rìdí ìmọ̀lẹ́. Hmm. a ti gbọ́ rí hmm. láyé babalọ́lá ọba kan ti jẹ́ ìbàdàn rí tó jára pásọ̀ ntí mo kàn ṣàkíyèsí rẹ̀ gbogbo ẹ ti bàjẹ́ ó dàrú dáfídì tó jọba tí wọ́n máa ń sọ yìí ọjọba ní májẹ̀mú láéláé. kò tí ì sí christianity gbà yẹn. àwòrán christianity kò tí ì sí àwòrán mose là ń mú gbà náà bàdé bàdé àmì lógun àfọlẹ́yìn kábínú díẹ̀ ní yóò kẹ́ ká tún wá ń ta àgbà lórí òkè ká fọmọ́lẹ̀ ká tún padà lọ bàbá yá ká lọ rá sórí òkè. ó fọ wàhálà tó gbà yẹn ohun tó ń ṣẹlẹ̀ gbà yẹn àwọn tó dẹ̀ jọba ẹ̀ Dáfídì tó jọba ẹ̀ náà tẹ́ bá wò náà kó tó rọrùn lọ pẹ́ o kò rí sí o lórí ọ̀rọ̀ ẹ̀ torí àpọ̀ kan ní í ṣe irú ẹnìkan tó rán lójú ogun torí bọ́ torí bọ́ fẹ́fẹ́ yàwó ẹ̀ gbogbo yẹn náà fi ń sàpẹ́rẹ́ tèmi bá fẹ́ sọ dáadáa tó bá yẹ pé nílùú nílùú wa ní Mọ̀dákẹ́kẹ́ tàbí lóko òkú ọmọ ni tó bá pèpè mọ́ àjọba gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí wòlíì ẹ̀sìn ipò ọlá ni ọba mi ní jẹ́ kí ló dé ọba wa kúlẹ̀ wájú wòlíì bẹ́ẹ̀ ni adébóyè ò lè kúlẹ̀ fún olè kan kúnmúyè ò lè tàbí adébóyè ò lè kúlẹ̀ fọba kan kúnmúyè ẹ́ kò lè kúnlẹ̀ fọba kan. ọtọ́ bá lọ wájú ọba aládé wọn gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ní kábíyèsí. kúnmúyè ṣe bí kúnmúyè máa ń lọ kò lè dọ̀bálẹ̀ akébí ọba àlù kúmóyí adébóyí gbogbo àwọn wòlíì ńláńlá yìí hmm. ọba ni tó ju ọba lọ hmm. káàsù pé ọba aládébóyè jẹ sókè kiri ọkọ tó bá ṣe bọ́ bá ẹbá ìjọba abẹ́dẹ́kẹ́ báyìí ọba abúlé kan bẹ́ẹ̀. ọba òkú ọmọ ni. àtọ́bọ̀ òkú ọmọ ni ọba abúlé ni ọba abẹ́dẹ́kẹ́ ni ọba abúlé. kọ́lọ́ ń dá ẹ̀mí kábíyèsí wa sí ọba táíwò. Hmm. ibẹ̀ náà ti mọ ìlú náà ti mọ àmọ́ lọ́ba tó bá dá kan bá dàn tí o bá tètè sọ fún pé ọba lò olóyè kan náà pè torí ọjẹ nìkan christianity tí à ń practice lẹ́nu kò yẹ kí a máa gbé tó lẹ àwọn ibì kan àti ọ̀yà lọ. ẹ má jẹ christian tó tọ ẹmí ni. fún àpẹẹrẹ báyìí wọn ní mo gbọ́ nù ròyìn pé yọ jáde lé ní abọ́là. ẹ ní pèbí ọjọ́ méje ni wọ́n ní wọ́n ló ń pèbí. ṣé ilé ọ̀hún ṣé ilé ààbò ni ilé ààbò ti ṣọ́ọ̀ṣì wọn. àbí ààbò ṣọ́ọ̀ṣì kan pè bí àwọn àwọn oníbílẹ̀ gidi nínú pẹpẹ ṣọ́ọ̀ṣì wọn rìn dìbò. pè bí lápè àwọn àgbà wo ni. the man is already calm down ó ti tẹríba. fún. fún òòṣà alálẹ̀ nìyẹn. kì í ṣe fún jésù. jésù ti wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. o ti gbé jésù sẹ́gbẹ̀ẹ́ kan o ti handle. báyọ̀ o ti wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti wọ́ bẹ̀ lọ wọ́n fẹ́ jọba ojú kòkòrò ní àwọn èèyàn kú lọ nítorí wọ́n pè ní christianity tí wọ́n pè ní wòlíì tàbí pásọ̀ bẹ́ẹ̀ ni fọ̀rọ̀ bá àwọn tó ń pàṣẹ fọ̀rùn fọ̀rùn ń bọ́ tó ń pàṣẹ fáyé ìgbà tí wàhálà dé tí kò ló ṣẹlẹ̀ tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí sáré kiri kí náà ṣe wọ́n tún ní kí gbogbo ẹ̀yin wòlíì ẹ̀ máa gbàdúrà o nítorí ṣe nìyẹn ìgbà tó bá lè fẹ́ jẹ́ ọba ògúnwùsì ọ̀ọ́ni ọ̀ọ́ni ìgbẹ̀nẹ̀ bí àtẹ. ọlọ ṣọ́ọ̀ṣì ọlọ ṣèdúpẹ́ ṣèbí pásọ lọ lọ bá bẹ tó lọ ṣèdúpẹ́ ṣùgbọ́n ètò ṣẹlẹ̀ rèé tá a bá mọ̀ títò tó sọ àdòmìnira ibi abámọ̀mọ́ láàfin mọ́ ntọ́ yẹ ká máa ṣe gbogbo tí ó bá dariwo gan fún kìrìsìtẹ́nì paul sọ pé ká sá fún mi ní tí wọ́n ń bá jà sí báyìí tó di wàhálà yìí ni pé kò gbìyànjú láti yọjú wọ́n dẹ̀ report ẹni tí ò gbélò ni bàbá ṣe ṣàṣà. àwọn ni ò mọ nǹkan nípa. kò gbélò ìkejì tí wọ́n fi ń bá jà tó fi ń sọ̀rọ̀ sí ni pé àwọn tó gbélò ò sí ni wọ́n ṣe ọ̀rẹ́ bí wọ́n ti kọ́kọ́ pè tí ò ṣe tó lóun fẹ́ ṣe ní ipò ọba yẹn ṣe pẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ń pè é tó lóun ọ̀fẹ́ létà tó yẹ kan fún mọ́ àwọn afẹ́ ìgbà tí ọ̀fẹ́ ìyàwó kan ti ní nàgà láti wọ ok kí ni àwa ń jà sípò sí kò yẹ yín síbí kò nu ayé ni ipò inú ayé ni ipò ọ̀run gangan lọ́yà máa jà sí kì í ṣe ipò inú ayé bó láti lè kí ẹ̀fọ́ bó láti dọ̀rùn ìjọba ọ̀run ìjọba ọ̀run ni fún gbogbo pásítọ̀ bẹ́ẹ̀ni àtọmọ ọjọ́ bẹ́ẹ̀ni níbi mo bá dé yìí ẹnì kan lè mọ̀ pé irú ọba àwọn fẹ́ jẹ ẹ ẹ mọ èèyàn tó ti wá mi ọjọ́ tí mo kọ́kọ́ lábẹ́ ilé mo ti ń ṣèṣì gbà tàbí mo ti program tí pòfẹ́sọ̀ kọ́kọ́ kúnlẹ̀ wájú pòfẹ́sọ̀ ni ui àgbà pòfẹ́sọ̀ ah mo bá wọlé mo ní ọlọ́run ṣe èmi ti ń kàwé èyí ká pòfẹ́sọ̀ wa kún níwájú àsọdájú báyìí hmm. iṣẹ́ ọlọ́run ju iṣẹ́ ayé lọ ojú ká máa darí ìlú lọ èmi tán ń gbòmí lọ tí mò ń pàṣẹ fún ọ̀run tọ́run ṣe ń báyìí ni wọn àsọ pé mo fẹ́ lọ ṣé pásọ̀ náà mo lọ sí láfẹ́ ó ti resign mi ṣe pásọ̀ rẹ̀ dì ẹ̀hẹ́n now tó bá fẹ́ fi lé tèmi o ni mo sọ ọmọ ẹgbẹ́ mo sọ o mo ní ẹ̀kọ́ tá a bá kọ́ ìwọ̀n tá a bá kọ́ mo ní sódò tá a bá ti kẹ́kọ̀ọ́ tá a ti gbọ́ pé àgọ́ ọ̀tẹ́ríba fún èrèkèrè kankan báàlì báàlì kankan tó dẹ̀ mọ̀ pé bí olú ẹ̀ wá tẹ́ríba tó bá tẹ́ríba tó wà pé jésù dàrí jù jésù dàrí jù jésù dàrí jù lẹ́yìn tó mú òtítọ́ tó ti lọ fọ́ ẹsẹ̀ ẹsẹ̀ mi mímọ́ mi kò ní dàrí jù so ti yé now ẹ fẹ́ darí ìlú ìlú ọ̀gbọ̀rọ̀ tó nítorí bọ́ fẹ́ darí ìlú ọ̀gbọ̀rọ̀ tó now ọ̀fẹ́ ẹ fẹ́ darí ìlú ìlú ti pé méjì tó jẹ́ christian èèyàn yóò ti dé ìlẹ̀ ọwọ́ òkè tó wà tó lọ ń dá lòdì ṣùgbọ́n káwá ní wọ́n ní òòsà mú gangan ni hmm? kí ló tó máa wọn tàbí ọ̀sán àbẹ̀tọ̀ jẹ́ pásọ̀ lọ́wọ́. ó ti òòsà ní interest inú ẹ̀ nù. tó bá ní interest inú ẹ̀ pẹ́ kó wò ní interest bó ṣe rí nù ṣe wá rí ọba tó jẹ ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ jẹ́ káwọn lu yẹn ọgbà fún ọ sá ti bẹ́ẹ̀ lọ́sí fẹ́ràn àti fẹ́ràn ìjọba. àwọn ti jẹ dán ṣùgbọ́n àwọn ará Ògbómọ̀ṣọ́ kan sọ pé kò yẹ ìjọba. àwọn ará Ògbómọ̀ṣọ́ kan sọ pé ọba tó táwọn lọ́rùn rèé o. ṣùgbọ́n kọ́ lọ́run wọn ṣàjà kí gbogbo ẹ lọ́rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí òye àwọn ọba bá sọ bẹ́ẹ̀ ara ń dààmú náà irú ọmọ tó sọ pé àwọn mi ò sí omi àwọn omi àwọn ọmọ mi àdúrà wọn tán lọ mọ ọmọ tí òní yóò sọ fún ọ pé òun lọ sórí òkè àdúrà òní ara wọn náà ni so tó wà bẹ́ẹ̀ ni. àwọn èèyàn máa ń pè mí pè mí ẹ fún mi nọ́mbà wòlíì àìkọ rẹ ẹ fún mi nọ́mbà wòlíì ẹ̀yin tẹ́ bá pè mí mu ẹ farabalẹ̀ gbọ́ nọ́mbà wòlíì fúnra yín. nọ́mbà tẹ́ lè pè mí sí rè máa fẹ́ kẹ́ pè mí sórí wọ́ṣọ̀pù yẹn máa dáa jù zero zero zero eighty four seventy four twenty sixty one òní wọ́ṣọ̀pù nọ́mbà mi so olúwa yóò bùkún fún yín. tó ẹ̀yin èèyàn wa títí ìgbà míì tá a ti máa pàdé ọlákúnlé fásùgbà ló kọ mi. ire o. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. adélérè olúṣẹ́gun mike òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ aleri global concept limited níbi tí a ti ń báyàn ra lé tá à báyàn kó lé tó jẹ́ pé a ní block industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own ta fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún another office níbi tá New block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard near Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé tá a ti ń